نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى الصلاة على محمد صلى الله عليه وسلم lẹ́yìn àti ọbẹ̀lá ọba subhanahu wa ta'ala islam tí lẹ́nu rẹ̀ àti sunna anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí a mìíràn láti máa bẹ̀rù yẹ ọbẹ̀lá ọba subhanahu wa ta'ala fara sábú ọmọ tó kó tó sí ẹnì kọ̀ọ̀kan àlékún istiqama kọ́lọ́wọ́n bá kí ó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn eléyìí ó fi gba ọmọ ìyá lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin tọ́pìkì tí wọ́n ní kí a máa fi ṣe àwọn aláǹfààní òun lẹ́ni tí wọ́n pè ní fọ́pùn musharakati kufari fi àyàrí kí ni ìdájọ́ tó ń bẹ fún ìmá kọ́ àwọn tí wọ́n ṣe mùsùlùmí ìmá bá wọn ṣe ọdún wọn ìmá kún wọn lọ́wọ́ lórí ọdún ṣíṣe àkọ́kọ́ nǹkan tí ó gbọ́dọ̀ nílẹ̀ ní ọkẹ́ nìkọ̀ọ̀kan wa òun náà ni wípé èyí tí a ń pè ní ọdún ṣíṣe ara ìsinmi ó ṣe jẹ́ wípé ìrun kíkí àwẹ̀ gbígbà áàjì lílọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn kẹta àmọ̀ ẹlẹ́sìn bẹ́ẹ̀ ni ọdún ṣíṣe náà jẹ́ ara ẹ̀sìn eléyìí ló fà á tó fi Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé ìjọ kọ̀ọ̀kan ni wọ́n ní ìjọsìn wọn àti ọdún tí wọ́n ń ṣe àwọn kẹ̀kẹ́ ń ṣe ní ẹ̀sìn sótórí eléyìí ọ̀rọ̀ ọdún ṣíṣe ìgbàtàwà mùsùlùmí ta gbọ́dọ̀ dúró ní tí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam tó fi wá sí ìlú ìkúrò níbi tó fi wá sí eléyìí yóò máa jẹ́ ìdọ̀tí àti ìtako ìsinmi wa yóò máa jẹ́ ìdọ̀tí fún ẹ̀sìn wa yóò lè máa jẹ́ nǹkan tí yóò máa jẹ́ àdínkù fún ẹ̀sìn wa yóò lè tún tako ẹ̀sìn wa torí àlùkò àdéhùn jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Anas bin Malik radiyallahu anhu bí ó ṣe sọ gẹ́gẹ́ bí Abu Dawud rahimahullahu ta'ala ṣe kọ́ sínú tíra wọn ó ní qadima rasulullah sallallahu alayhi wa sallam al-madinata wa lahu yawmani yal'abuna fihima onígbà tí ànábì sallallahu alaihi wasallam tó dé Madina wọ́n làwọn yẹ̀wò máa ní yẹ́lá àbúrò fìdí mọ́ àwọn ará Madina wọ́n ní ọjọ́ méjì tó ṣe wípé wọ́n jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ dùnú ní ìdí à ń tèmi ọjọ́ ọdún yẹ̀lá àbúrò fìdí mọ́ ó ní ànábì bẹ̀rẹ̀ pé má àzáni yẹ̀wò máa àwọn ọjọ́ méjì tí ẹ̀yin yọ̀ nínú ẹ̀jẹ̀ ìdúró yìí bóò ní tí wọ́n ti jẹ́ Anas radiyallahu anhu ó ní àwọn èèyàn wọn fún ànábì yéésì padà pé kúnná nàdàáfù fi ìmá fíjà nìyàtì ọjọ́ méjèèjì ọjọ́ tí a máa ń ṣe ṣeré tá a máa ń yọ̀ láàrin ara wa ní fíjà nìyàtì síwájú ká tó ka islam torí pé àwọn ará madina kèfèrí ni wọ́n ṣíwájú kí wọ́n tó gba islam àwọn yahudi kọ̀ọ̀kan bẹ ní ìgboro madina ṣùgbọ́n ará madina àwọn náà ń ṣe ẹ̀sìn ẹbọ tó kọ́mọ̀ láàrin àwọn alárúbáwá kó tó di pé anábíwá muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ sí àárín wọn ṣùgbọ́n àdẹ́bí bá wọn tí wọ́n ń ṣe àjọ̀dún tí wọ́n ń yọ̀ láwọn ọjọ́ méjèèjì wọ́n bèèrè lọ́wọ́ wọn pé má àzáni ilẹ̀ náà bóò ni àwọn ọjọ́ méjèèjì ṣe jẹ́ ọdínkún ní ọ̀nà àwọn òfin ní máa fi jẹ́ àìríyá pátópa ìsìláàmù òun láti ṣe bọ̀ kí àwọn ìṣọ̀lá àti wá sọ fún wọn فإن الله قد أبدلكم بهما خيرا منهما ẹ fi àwọn ọjọ́ méjì mẹ́lẹ́ ẹgbàá ló ń pa yìí ọlọ́run bá ti fún yín ní méjì nínú rọ́pò يوم الأضحى ويوم الفطر يوم الأضحى ويوم الفطر ọjọ́ adìhá àti ọjọ́ fitr ìwọ̀n ọjọ́ adìhá òun náà nìyí tí àwọn Yorùbá wọn ń pè ní ọdún iléyá là ń pè ní ìyá ọkùnrin tó pé òun náà nìyí tá a mọ̀ sí ọdún ìtumọ̀ àwọn so a rí wípé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam olùgbólóhùn yẹ́wùmù dàtí ọjọ́ yẹ́wùmù adha ọjọ́ adha wọ̀ yẹ́wùmù àti ọjọ́ fitri sọ ló jẹ́ wípé àwọn kẹta máa ń sọ pé dé kìníkan dé kìníkan dé kìníkan dé nínú Islam ọdún ni wọ́n torí pé tàbá gbogbo ìlú bá náà nílò ó pè ní kí yawmal adha ọjọ́ adha wa yawmal fitri àti ọjọ́ fitri sọ ló jẹ́ wípé àwọn àfà nígbà tí wọ́n wo àdìsí mi wọ́n bá dìsí rí ilẹ̀ wípé ń ta àmọ̀ sí ríj ní ìta ń pè ní ọdún ó túnmọ̀ sí pé ààrẹ ẹ̀sìn ni torí pé tí o bá ń ṣàrẹ ẹ̀sìn kí làbẹ́bì ní ká fi ilẹ̀ fún sọ́lọ̀ bá bọ̀ ààrẹ ìbò sábà ó yẹ kó ní ká máa ṣe lọ́dún ṣùgbọ́n sọ fún mẹ́fà nínú lára kọ́bà ọ̀dọ́ ọlọ́wọ́ bá ti fún ilé jù lé rọ́pò ó túnmọ̀ sí pé ara ẹ̀sìn ni ló fi jẹ́ pé àdájú gbá yẹn dànù sọ́lá bá bọ̀ ara ìlú ọ̀sánà ó wá fi ní ìrọ́pò fún wọn eléyìí ẹ̀ máa ṣe sọ́tọ́ túnmọ̀ sí pé gbogbo ẹni tó bá gba ìsìláàmù àwọn ọdún bá ń ṣe ní àwùjọ wọn ó lè láti fi ilẹ̀ bí àwọn àǹsọ́ọ̀rọ̀ báwọn náà ṣe fi ọdún tí wọ́n ń ṣe ní àwùjọ ọ̀pá ṣe sílẹ̀ àwọn àpá àwọn ní ọdún méjì tán máa ń ṣe òun náà ní ọdún tí a mọ̀ sí ọjọ́ Neyruz àti Maharajan Neyruz àti Maharajan ìpìlẹ̀ rẹ̀ àkọ́dà àwọn Persians ló ti wá àwọn ará Iran lónìí títí di àkókò sọ̀rọ̀ yìí wọ́n ṣe ń celebrate ọdún Neyruz ní Iran àwọn olóyìnbó wọ́n lè pè kán ní new rules new rules ọdún rules tó jẹ́ nǹkan tí wọ́n máa ń celebrate ní Madina kánàdì tó dé ṣùgbọ́n gbà tí olùkẹ́ ànábi dé sallallahu alaihi wasallam oníkan parẹ́ wọ́n lè parẹ́ tó jẹ́ pé èmi àti ta ní mùsùlùmí ni wá gbogbo ọdún tá bá ń ṣe láwùjọ wa a gbọ́dọ̀ pa ọdún yẹn rẹ ọlọ́wọ́ bá ló fi owó fi sí ní ká fàtà lọ́yà tẹ́tẹ́jọ ọ̀tọ̀ wá ti ṣe ìfọ́n ẹkọ́ wọn ló sàáfù pátápátá ni lọ́yà tẹ́tẹ́jọ ọ̀tọ̀ wá ti ṣe ìfọ́n ẹ máa ń tẹ̀lé àwọn ìgbésẹ̀ ṣe ìfọ́n ìlànà ṣọ̀ìfọ́n ẹ̀mọ́tẹ̀lẹ̀ ẹkún wọn islam pátápátá tó ń jẹ́pẹ́ tí wàá lùgbà islam àbọ́lọ̀ jìnnà àbánilẹ̀ sọ̀rọ̀gbà sọ́nà àbájì ṣé nǹkan tó fẹ́ ká ṣe lé wọ́n ti tọ́ ìta máa ṣe lọ. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ọ̀rọ̀ tí máa tẹnu àwọn olùgbàgbọ́ jáde ọ̀rọ̀ tí máa tẹnu wọn jáde ní ẹni táìmù tó bá kò wọ́n lọ sí ibi ọ̀rọ̀ ọlọ́run kó lè jẹ́ tí ó dájọ́ láàrin wọn oníkan ní sọmílẹ̀ ọ̀gbọ̀n àná àti gbọ́ àdìsẹ́ náà ti gbà wọ́n láìka òmùmú irú àwọn tí wọ́n jẹ́ èrè kan nìyẹn o ẹni tó ṣe ń tó wọ́n kóòtù ọ̀rọ̀ ọlọ́run ọba fún àmọ́ kóòtù ọ̀wà ẹ̀tọ́ láàbá tó yíyàn tó lówó gbà irú èèyàn bẹ́ẹ̀ kò lè jèrè wọn ju ọlọ́run wa àlùmọ́fẹ́ ẹni tí ó jẹ́ wọ̀n lẹ́rìí yàn kọ́rin ní amòrìlá wọ̀n ní sódì àti rọ̀sọ́lù yìí tọ́lọ̀ bá wà ẹ̀yìn àṣálà wọ́n ẹ jẹ́ ká fi wá sí ipò àwọn ará Madina ká ní bí àwọn alàmẹ́bí sọ fún wípé fàyínà láàpọ̀dà abdala kù bí ní má khayran min huma yawm al-adha wa yawm al-fitr kí ló bẹ̀rẹ̀ yà ṣì wọ́n ẹlòmí ìjọ tó kúrò ní ìsìlámù yẹn torí pé àwọn òfin a àdèbì fún ilẹ̀ ìtàbọ̀n bàbá tiwa tí wọ́n ṣe eré àpọ̀ ọmọ yìí èyí tó sọ a ṣe pé a máa ṣe yún náà eléyìí náà a bá àwọn bàbá wa tí wọ́n ṣe yìí torí pé ìṣe tí àwọn kékeré nìyẹn wọ́n sọ fún àná ti sọ̀rọ̀ lọ́wọ́ tó láńbẹ́ ike ìta bá bàbá wa tó ń ṣe lélẹ́ yìí báyìí náà tẹ́lẹ̀ ló máa àgbẹ̀ ní alẹ́ àbá àná ìta bá bàbá wa tó ń ṣe làwọ́ tẹ̀lé wọ́n sọ̀rọ̀ tó sọ fún wa pẹ̀lú bí ẹmọ́ sọ ẹ̀rẹ́ bá sọ mi yí ṣe lèmọ́ ni afẹ́ ẹmọ́ sọ ẹ̀rẹ́ bá sọ mi yí gbọ́ iṣẹ́ yìí ó ṣèṣe tí àwọn mùsùlùmí ìṣe tí àwọn ọ̀tọ̀ ọlọ́mọ ọba ni àwọn èèyàn anábì inú àrẹ́sọ̀láàtò sàlám kí anábì inú sọ ń pa wọn anábì inú àrẹ́sọ̀láàtò sàlám ó ní wọ́n ìdí kúlẹ̀ máa ọ́tù hún ní tẹ̀sí àlàmù jàálù asọ́bìrún fi àdáyé ni sọ́sẹ̀ ṣẹ̀rọ̀ fi wọ́n asọ́bọ̀ tẹ́gbọ̀n ti bára ìwọ lọ́wọ́ bá mi àwọn èèyàn ni mò ń pè wọ́n bí wọ́n ṣe ń pè wọ́n gbogbo ìgbà tí bá ti ń pè wọ́n wọ́n ó fi mí sí ẹ̀yẹ lẹ́ni tó mú ọmọ níka ó ti bọ̀ ní etí wọn ìyẹn nìkan kọ́ wọ́n ti wọ́n máa ṣe owó dà orí wọ́n fi mí sí ẹ̀yẹ ní orí pé àfẹ́kọ́ nǹkan tó ń sọ àfẹ́rù ọ̀sẹ̀ gbọ́rù sí fún wa wọ́n wá ṣe kí wọ́n á rí lórí nǹkan ṣe wọ́n á ṣe gírímọ̀ káyì lórí rẹ̀ náà ìṣẹ́jú àwọn bèbè nínú ṣùgbọ́n àwọn ẹni ọlọ́mọ wa ẹni máa ká àná ọ̀lẹ̀ mú ìní iná ìdádúró ìdàgbà ìwọ́rọ́ sórí ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo sábà kí wọ́n lọ sọ́dọ̀ ọlọ́run pẹ́kì wọ́n lọ àyàkúrù pẹ̀lú ìgbà rọ́pà wọn láti gbọ́ àṣetá àti tẹ̀lé wọ́n wùlá ìkẹ́ owó ìfòfò àwọn tí ó lè rí wọn tó ló jẹ́ pé ó pàtàkì kí a ronú sí àárín lẹ́tọ̀ tí a ń ṣe àwọn agbègbè tí a fẹ́ emphasize lélẹ̀ àwọn akọ́ni mùsùlùmí àkọ́kọ́ àwọn mùsùlùmí àkọ́kọ́ àwọn náà ń sọdún báwọn èèyàn ṣe ń sọdún láwùjọ wa lónìí ṣùgbọ́n ọ̀rọ̀ kan náà náà sọ fún wọn sallallahu alaihi wasallam fa inna Allah قد أبدلكم بهما خيرا منهما ọlọ́run bá ti fún ilé tí ní ìrọ́pù orí ìtẹ́ yawm al-adha wa yawm al-fitr òun náà ni ọjọ́ adha àti ọjọ́ fitri àìpé gbọ́rùn tánà bí lórí yàwó mọ̀ dé báwa náà ṣe máa sọ pé kìníkà dé kìníkà dé kìníkà dé so gbogbo dé dé dé yẹn ìtumọ̀ rẹ̀ ọdún ni kò sí dé nínú islamu nìkí ni dé yawmal adha yawmal fitri ìkẹta onítàmà sí yawmal jùmọ́à ọjọ́ jùmọ́ wàhálì nílẹ̀ àyà al-islami àwọn ọdún islamu nílé gbogbo tábà ti pè lọ́dún tí a kò sí mẹ́tẹ̀ẹ̀ta yìí kò ń ṣe eight nínú islamu ara nǹkan tá ní ká gbójú sílẹ̀ ní sallallahu alaihi wasallam ìrẹ̀pẹ̀jì sílẹ̀ ìyẹn ló túmọ̀ sí pé kí ni àwọn nǹkan tó bí àṣẹ́kù bọ ẹbọ tá à ń ṣe àpáàtì torí pé ọ̀rọ̀ ríjì ọdún ṣíṣe bí ọ̀rọ̀ ọ̀hún kíkí bí ọ̀rọ̀ ọ̀hún kíkí ló ṣe ní tó fi jẹ́ pé a gbọ́dọ̀ pa àárín yẹn jì eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ bákan náà ta máa ń sọ̀rọ̀ nípa ọdún ṣíṣe yìí ó pàtàkì kí a ma àwọn nǹkan tí ó yẹ kí a ṣe ń bẹ̀ àtàwọn nǹkan tí ó yẹ ká ṣe ọdún títí wá kí láwọn nǹkan tí ó yẹ ká ṣe àmọ́ ọdún tí wọ́n ní ká jìnà sí àwọn nǹkan wo la máa fi sọ wípé èèyàn jìnà sí nǹkan náà tọ́lá sọ̀rọ̀ nípa pé àwọn èèyàn ń participate in nǹkan ọdún títí wá àpàtìsípéjì gbẹ ní ọ̀nà tẹ́lẹ̀ fi sọ fún wọn ọdún tí ó fi ṣe títí wá àjínà sí ṣùgbọ́n participation àwọn àpá wọ́n pín sí bí ọ̀nà bíi mélòó kan kálà ń bá wọn ṣe ike àjọ ń ṣe ọdún yẹn lórí ìtánẹ́tì nìkan gbé sílẹ̀ participation kan nìyẹn lára participation òun náà ká tún máa kí àwọn ẹ̀fẹ́ àwọn òbá wọn ṣe o àwọn òbá wọn ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe à ń kí wọn ipò ẹ̀kú ọdún ara participation ni ìkẹta òun ni ká máa bá wọn jẹ oúnjẹ tí wọ́n ṣe fún ọdún yẹn ká máa bá wọn jẹ oúnjẹ tí wọ́n ṣe fún ọdún yẹn òun ló fúyẹ́ jù nínú gbogbo ẹ̀ torí kí ni àwọn kankan bẹ́ńlẹ̀ tó ṣe wípé àwọn mẹ́lẹ̀ rí bí sáà fún ibà ń bá wọn jẹ oúnjẹ tí wọ́n ṣètò gẹ́gẹ́ bá ṣe padà máa ṣàlàyé fún wa ṣùgbọ́n ká náà bá wọn ṣe àjọ ń yọ àjọ ń dunú eléyìí ó ti tàpá sí òfin tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ fún wa ṣùgbọ́n tó ṣe pé tó wá ṣe pé àbá wọn ṣe ṣùgbọ́n tí wọ́n fún eléyìí náà jẹ́ nǹkan tí kò dá al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala nínú ahkam ahli dhimma wọ́n fọ́rọ̀ pa àwọn tí wọ́n ṣe mùsùlùmí tó gbá àwùjọ Islam tó wá fẹ́ ṣe irú ọdún wọn báyìí bí wọ́n jẹ́ bí Christian ìjọdẹ́ Yahudi bó o ní èyà tá a gbọ́dọ̀ kọ sí wọ́n ní وأما التأنية بشعائر الكفر المختص به فحرام بالاتفاق wọ́n ní ká máa kí àwọn èèyàn pẹ̀lú nǹkan tó jẹ́ nǹkan kúfúrú ọdún àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí tó jẹ́ nǹkan tá a mọ̀ pẹ̀lú wọn tó ṣe fáwọn náà máa ṣe àmà tí àwọn èèyàn tẹ́ kú ọdún yẹn ó wọ́n ní fàhàrámù èèwọ̀ ní bílétì park pẹ̀lú ikú ẹnu àwọn àfá àwọn sọ pé ikú ẹnu àwọn àfá à ń sọ àwọn àfá ṣáájú bẹ̀rẹ̀ látorí àwọn sàábé tẹ́ẹ̀dórí àwọn tàbí òrùn tẹ́ẹ̀dórí àwọn àtìbáwò tàbí rìn àtàwọn àfá àtàwọn ẹlẹ́yìn wọn àṣọ àwọn àṣọ òde òní tó ṣe pẹ́sì ti dàrú mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ àfàwọn tó bá ń tẹ̀lé táwọn ẹni ìṣíwájú tí wọ́n dúó lé lórí lókù wọ́n ní nífìlọ ayò àní àrùn bí aya dìlú àpèjúwe òní kó kí wọn fún ọdún wọn wàsọ́ yìí àbí kó kí wọn fún àwẹ̀ wọn fayakún yóò sọ fún pé èyí dún mubarakun alayki àkú ọdún o akú ọdún bí àwọn ẹ̀ṣẹ́ máa kíra wọn akú ọdún bákanáà àwọ̀ta anna bí hàdà lẹ́rẹ̀ẹ́jì àbí akú gbádùn ọdún yìí ma ẹmọ gbádùn rẹ̀ wọ̀n náà àti rẹ̀ lọ fàhádà ìsálìmà kàílùhù minal kófùrì wọ́n lẹ́ni tó ń kí èèyàn kú ọdún tó ní òkè ṣe ọdún islamu tó bá mórí bọ́ níbi pé kọ́sọ̀ ipò ti di kèfèrí fàwọ́mdẹ́l muharramat irú ìtẹ́niyàn ń ṣe nǹkan haramu ni ó kéré jù yẹn àwọ́ bí manzila ti ayò àníhàwó bí sojú ní ìsọ̀lẹ̀ wọ́n ní ta lè fi wó òní kéèyàn rẹ̀ nìkan tó ń forí balẹ̀ fún àgbélébù ó wá ń ti gbé ẹkùṣẹ́ òkú lẹ́ni tí ó ń kí fún nǹkan tó ń ṣe yẹn àwọn náà dẹ́mọ̀ fún àgbọ̀rọ̀ fún nípalẹ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n ti sọ àwọn tí wọ́n ní wọ́n kan ànábì ìsọ́ àlèsọ́látọ̀ sálà magolíwù tí ọlọ́run bá dẹ̀ dá wọ́n pa ànábì ìsọ́ wọn kan máa gbélé e. wọn láti ṣúdù yẹn lọ ọlọ́run ní àdàrú wọn wọn lórí àwárẹ̀ yẹn kan tó ń forí balẹ̀ fún àgbélé inú wọn wá ń dùn àǹtí àwọn ẹ̀kú ṣe ẹ̀kú jọ́sìn ọlọ́run gbà lọ́wọ́ sọ apá àlẹ́ni tó kí wọn kú ọdún náà kú ọdún àṣekúkú ẹ̀ láyé akúnyè dùn irú èèyàn bẹ́ẹ̀ kéèsì ẹjọ́ kéèsì ẹni tó rẹ̀mí tí ó ń forí balẹ̀ fún àgbélébùn àbẹ́ni tó forí balẹ̀ fún òṣà àwọn ní ẹkù ọdún akú ìyẹ̀dún eléyìí wọ́n ní tó ní ewu ni wọ́n lẹ́ni tó ṣe táa bá ní kò kó sí kéfèé ní tó kéwù tàbí sọ ní tó ṣe nǹkan haram بعد ذلك أعظم اسما wọ́n ní in fact ó ju ẹni tó tún forí balẹ̀ fún àgbélébù lọ wọ́n aṣẹ́jú mọ́kàtà ni ó wọ́ọ̀sì ní nǹkan tí ọlọ́run bá bínú sí tọ́lọ́run bá kórìíra nínú tàníyà ìṣòbìlì khamri ju kéèyàn máa mutí lọ àwa ti ẹni tó mutí àti sí kò tá lè fi wé ipò ẹni tó forí balẹ̀ fún àgbélébù àti ká sọ pé wọ́ọ̀sì ju ẹni tó ń mutí lọ táwọn ń kí wọ̀kọ́sì náà àbẹ́ni tó ń wéṣẹ̀ ní àwọn èèyàn tó ń pa àwọn èèyàn káàkiri àwọn ni a ah, òkú iṣẹ́ ń kí àtúnṣe pé kí ni ọlọ́wọ́ bò ní dùn aládàá rẹ̀ wọ́n ti ká bí alifáàjì haram bákan náà yàwó níyàwó ọmọ ọlọ́mọ kéyìn ò tó ìgbé rẹ̀ kéyìn ọmọ gùn máa bá aláṣepọ̀ àwọn ẹni tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ àwọn ẹni ẹkùn iṣẹ́ ọlọ́wọ́ ní dùn wọn bá sọ ọlẹ́sìn dáadáa lórí ẹ̀ wọ́n lẹ́ni tó ń kí ẹni tí ó ń ṣe ọdún tí ó ń ṣe ìkanú àwọn ọdún mẹ́tẹ̀ẹ̀ta yìí ọdún Islam wọ́n ni ó wọ́ sí wọ́n náà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ilé jẹ́ lára ọ̀rọ̀ tí ṣe al-Islam Ibn Qayyim rahimahullahu ta'ala ti sọ ẹgbẹ́ ṣùgbọ́n inú tí àwọn àkàmù al-Dhimma volume 1 page 441 so èyí jẹ́ àkọ́kọ́ nínú àwọn ọ̀fẹ́ tí agbọ́rọ̀ mọ̀ òun náà ni pé kálà ń kí wọ́n fún ọdún eléyìí nǹkan tí kò bá mu nínú Islam ni mùsùlùmí ò kí ń kí àwọn tí ó ń ṣe mùsùlùmí tó ń kí wọn fún ọdún ní ó túnmọ̀ sí pé à ní ṣe dáadáa síra wa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn sọ́rọ̀ ènìyàn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ó yàtọ̀ lakum dinukum wọlé ẹbí kálukú ó ṣe ẹ̀sìn títí ẹ̀ ìwọ mùsùlùmí ò retí pé tó bá ń ṣe ọdún títí ẹ̀ kan wá kí ẹ̀sìn ti ẹ́ ní bí ó ṣe kí ń bẹ́ẹ̀ kírun gbà tí wọ́n bá ń kírun bẹ́ẹ̀ ni ìwọ náà òun ṣe kí ni òun ní kí fún ọdún rẹ̀ torí pé ọdún ṣíṣe ẹni tó bá ti lóhùn gba ìsìláàmù ọdún ìsìláàmù ni ó ṣe ọdún tí ó fi ṣọdún ìsìláàmù kò ní káwọn participate ń bẹ́ẹ̀ so eléyìí ó jẹ́ pọ́ìntì tí ó pàtàkì tàbí láti mójútó tí a gbọ́rọ̀ wọn so a sọ fún wa pé inú àṣepé ká kí wọn fún ọdún bá jẹ́ nǹkan tó burú dé lẹ́nu bó wà ní tàbájọ́ ń ṣe ń kọ́ tó ṣùgbọ́ àwọn náà araṣọ tuntun bàtà tuntun gbogbo ẹ̀ àwọn náà ń jẹ àmú tí ń dùn tí kíkí bá wọ́s tí ó bá wà àtìdé lẹ́bù yẹn ó túnmọ̀ sí kí ìgbà wọn ṣe máa ṣe kí ó wọ́s tó máa sọ pé kò ṣáára káàkì alìkòfáàrò fi àyà nìyẹn káàkì wọn fún ọdún yẹn lára kò ṣáára kàyẹn so túnmọ̀ sí ká bá wọn ṣe gangan káwa náà káwọṣọ tún káwọ gbogbo ẹ̀ so ó túnmọ̀ sí pé ìrọ̀jẹ́ wọ́ọ̀sì káàkì wọn lọ ó wọ́ọ̀sì ju káàkì wọn lọ so ló jẹ́ pé àárí nǹkan tí àgbọ́dọ̀ máa ní anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí alimam Abu Dawud ṣe gbọ́wá arákùnrin kan jọ kan ó wá bá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ilẹ̀ nínú àdísù sábẹ̀jì ìgbàhák radiyallahu anhu ó ní arákùnrin ní ìdá Rasulullah mo jẹ́jẹ́ fún ọlọ́mọba ìgbé kọ́lọ́mọba ṣe báyìí báyìí báyìí lápèjúwe fún mi màá pa ẹran ní ààyè kan tí wọ́n ń pè ní buhara màá pa rànkúnmí màá gún rànkúnmí láti lè ti ṣe ìfọyà ánú kó mọ̀ jẹ́ kí ni ìpínlẹ̀ ìjẹ́jẹ́ ẹ̀yìn alẹ́bùsọ̀lá àtàràmù òpin kí ni rízìn tí ó fi lóhun máa para nǹkan ibuwana nan tí ó lọ́wọ́ rẹ̀ ìpèrè alfiha buwana tó lárúkọ yẹn ṣó ń bẹ níbẹ̀ wásanúlù min áwùsáàlì jẹ́ ìrìnlẹ̀ ti yorùbá nù ṣóṣà kan bí i ṣàtàwọn ètèrí bọ́ọ̀lù tó jẹ́ pé buwana ló ti fẹ́ lọ pa àkúnni onílá ok alfiha ìlú min àyàdìhìn ṣé wọ́n ní ọdún kan tán máa ń ṣe ń bẹ̀rẹ̀ onílà ẹ̀rẹ́bí ni wọ́n fa ọ́fíìsì nínú ọ̀gbìn tó ẹ̀kọ́ ṣe rí nìyẹn lọ pé ìgbẹ́jẹ̀ rẹ̀ tó ká níbi ọkùnrin ẹ sọ fún un pé òòṣà kan bẹ tán bọ́ ń bẹ̀ ànábì á ní rárá kò gbọ́dọ̀ ṣe tó mẹ́ pé kí jẹ́jẹ́ èèyàn gbọ́dọ̀ pé ìgbẹ́jẹ́ yẹn ṣùgbọ́n ìgbẹ́jẹ́ tọkùnrin tó tó ń tọ́lé àbí tó lọ́hùn-ún ṣe yìí ìjẹ́jẹ́ tí ó tako ẹ̀sìn ni ààrẹ kì í jẹ́jẹ́ tí ìjẹ́jẹ́ wọn bá tako ẹ̀sìn kàdẹ́bì fi gbè lọ́wọ́ ó ṣiṣẹ́ pé bùwọ́n náà ló ti fẹ́ ṣe pé kéèyàn kan sọ yí pé mo jẹ́jẹ́ fún ọlọ́wọ́n bá tí nǹkan báyìí báyìí báyìí báyìí tí ń báyìí ṣe máa ṣe ìtọrẹ àmì fún àtàn bẹ Lagos Island ẹgbẹ́ ìdìbò sọ ẹni tó jẹ́ bẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ipò wọn a ṣe ìtọ́rẹ àánú fáwọn tó ń bẹ kí ló ń bẹ Lagos Island tó ń jẹ́ pé Lagos Island ló mú ilé ìlànà ní bèèrè lọ́wọ́ rẹ̀ wípé alfiha wasanu min hausani jahiliya ti yóò bọ́dù tó ṣàkán bẹ́ẹ̀bẹ̀rẹ̀ torí gbogbo wa náà onílá alkanu fi àìlú min ayabi tí wọ́n ń ṣọdún kan bẹ̀rẹ̀ torí pé tabasọ̀rọ̀ ń pa ọdún bí àjọyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n a máa lo kìnnìkan ní ẹ̀yìn makani àti ríndùn zamani akójọ síbi kan kálá ń ṣàgbẹ̀yọ ọ̀rùn níbẹ̀ ríndùn makani nìyẹn islam rẹ̀ ti wóyìn àwọn àyè láti sọ pamọ́ lọ ń kójọ ọpá lọ ń ṣàjọyọ̀ kan bẹ̀ òun náà ni kàábà òun ni bí àràfá òun ni bí múnáà àwọn àyíká tí wọ́n ń kójọ ni sọ́lọ́ jẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ káwọn sahaba ìfọwọ́n ńlá àlejò sánmà ìpè ayyamu tashrik ayyamu akli wa shurbi wa dhikrillah àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ ìbúran ọjọ́ jíjẹ múmu ni wọ́n ìrántí ọlọ́mọba àwọn èèyàn bẹ̀rẹ̀ bí àwọn alálàájì wọ́n á kó bẹ̀rẹ̀ sílẹ̀ ní àràfà mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kánà òbí pé àsìkò yẹn ìdù náà ìdù wa ní àlẹ́ Islam àwa mùsùlùmí so à ń kójọ sí nìkan kára ń ṣe àjọ̀dún kan bẹ́ẹ̀ ti ṣe pé yóò bí nǹkan tó ṣe pé ọdọọdún àjọ̀dún yẹn á máa ṣe ń bẹ́ẹ̀ no kò sí bákan náà ẹ̀yìn zamani wípé àmọ̀ ṣẹ̀ríjì ní ọjọ́ báyìí tó ṣe pé year in year out pàtí mama ṣe nìyẹn tó ṣe pé ọjọ́ àjọyọ̀ ni eléyìí náà kò sí òun táríwá Muhammad sallallahu alaihi wasallam sọ ikú fàìnàlá àpàdé abẹ́rẹ́ fún bí ma khairan minhuma ọlọ́ọ̀bá ti fi ilé jì ní ọ̀pọ̀ sórí kan gbàgbé ọdún nẹ́rù sàn ṣe àti maharajan maharajan tí wọ́n ṣe ìgbà yẹn ni wọ́n ti ṣe gbẹ̀yìn ní ìgboro Madina tí wọ́n wọ́n tán nílẹ̀ rúùs wọ́n sì ṣe nìṣe ní Iran tọ́lá àti rọ́jọ́ bí mélòó kan ní ìsàwọn ìyá ní abọ́ sí new year akọ ọdún o táwọn síra wa ẹni tí àgbóyé ẹ̀sìn bá wọn gbẹ fún kò ní bá wọn sọ ìfẹ́ ẹ̀kú ọdún torí kó mọ̀ pé ọdún wa òun náà ní kí ọdún túnú àwẹ̀ àti ọdún iléyà sórí ńgbà tá a tọ́lọ̀ bá ti ní kí awitness yẹn àgbà pé kí ni awitness ọdún tuntun ni ọdún January 1st lọ́dọ̀ àwọn kan ló ti jọ́dún tuntun kò ń ṣe ọdún tuntun lọ́dọ̀ àwọn mùsùlùmí so ẹni tí ó kìí ṣe mùsùlùmí tó ń bìlí ìbùnú January 1st tó bá witness yẹ ó rí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ pé kí ni òun witness ọdún tuntun ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí òun mọ̀ pé kí ni ọdún tuntun ti lọ tàbáwo ń sìn oṣù wo lára ń sìn nínú oṣù Islam náà oṣù kẹrin àrí láwà ń sìn ó túnmọ̀ sí bí oṣù bí mẹ́rin sẹ́yìn ni a ti mú ọdún tuntun nínú Islam láti mú ọdún tuntun nínú Islam so mùsùlùmí tẹ̀sí yé yóò rí rẹ̀ pé wọ ọdún tuntun ṣùgbọ́n ibi tí ó ẹ̀sìn òye dáadáa yóò kàn wó pé ìyẹn lọ nìyẹn ọdún tuntun lẹ́ṣẹ̀ ń bọ̀ wá òun náà ní January 1st December 31st ìbẹ̀rẹ̀ tí wọ́n rán wọn àfáà tí wọ́n ní àkànṣe àdúrà àmàṣe ní December 31st torí pa fẹ́ mú ọdún tuntun àkànṣe àdúrà yẹn ní in tí ó sì lára ẹ̀sìn yìí a gbọ́dọ̀ ṣe ní Muharram 1st torí pa sọ lára sálámù òṣè àwọn sàárò òṣè a máa ti sọ ọdún tí ó kìí ṣọdún tiwa tó ṣe pé ọdún àwọn ẹlẹ́bọ ni torí pé january yìí wọ́n fi tì sí òṣà janus ni òṣà yìí làwọn ará rome nígbà wípé òun ló wọ́n ń bá wọn ṣọ́ ìlú tó ṣe pé ó ń rí wájú ó dẹ̀ tún rẹ́yìn tó jẹ́ pé ẹ bá wo àwòrán rẹ̀ wọ́n yà á lẹ́nu tó ní ojú méjì àti fi wájú ó tún ní ẹ̀yìn náà méjèèjì ìwájú rẹ̀ ó rí iwájú rẹ̀yìn òun yóò mọ̀ ṣọ́ wọn níbi àwọn tó wá fẹ́ àtáàkì wọn torí ẹ̀ ọmọ ń bọ́ ọmọ ń bọ́ òṣà yẹn so òṣà yẹn àtọ̀dọ̀ àwọn romans kò sì rí bí àwọn christian wọ́n gbà lọ wọn làwọn náà ń ṣe sọ wá ní àwọn ti sí àwọn change yẹn sí ọjọ́ tí wọ́n dábẹ́ fún ọmọ ọlọ́run so 25 fifth december òun jẹ́ ọjọ́ tí wọ́n bí ọmọ ọlọ́run so mùsùlùmí òun náà wá ní kí òun ló bá wọn ṣe ọjọ́ bí tani ọmọ ọlọ́run ọjọ́ bí ọmọ ọlọ́run so ló jẹ́ pé àtàkọ̀ àsọ fún wa pé ẹni tó máa ń ṣe irú nǹkan báyìí ìfẹ́ nínú ìlú kúfù tó bá mú orí kọ́ nínú kúfù yìí kò lè borí bọ́ọ̀dù ká tó pé kí nǹkan haram ni náà kí nípa tán kàn fi wọn ló wọ́ọ̀sì ju ẹni tó ń kí ẹni tí ohun ti lọ àbó ń ṣe zina tó ń bò láti máa fi èèyàn kan jọ ní zina a máa fọ ní zina a máa kàn fi ẹ̀ṣẹ̀ rẹ̀ mẹ́ ẹni tó ń pèèyàn kan lọ́mọ ọlọ́run ó jìnà sí wọn ọlọ́run subhanahu wa ta'ala ní takanu samawati fọ̀tẹ̀kúrú jìbálù hajjá àdáwò rahman wàlá ọlọ́run ní pé sọ́mọ̀ tẹ̀lé fàyà gbogbo títẹ̀lé dàwó ilẹ̀ tẹ̀lé fàyà àdáwò rahman wàlá ti káwọn àtàwáwó sùsùn ọlọ́run bímọ ẹ̀ṣẹ̀ ńlá ni káfí ọmọ ti sí ọlọ́run àwọn aláàfẹ́ ṣe ọjọ́ ọ̀gbìn ọmọ ọlọ́run wọn mùsùlùmí wá ń sọ wípé ẹ̀kú ọdún ẹ̀kọ́ ọdún àṣẹ gbogbo ẹ̀ láyé o àwọn náà rí pé kò jọra wọn ṣùgbọ́n náà ti bá yanjú ẹ̀mí sallallahu alaihi wasallam ó ní fa inna Allah qad abdalakum bihima khayran minhuma ẹ fi èrú zulẹ̀ ẹ fi ní méjì wọn tó tó wá ṣe bá fẹ́ ṣọdún ọdún túnú rẹ̀ jẹ́ mú mọ́yáyọ̀kọ́ra ọdún léyá jẹ́ mú mọ́yáyọ̀kọ́ra anẹ́sọ̀lá àtọ́lá ní ayyamu tashrik ayyamu aklin wa shurbin wa zikrillah àwọn ọjọ́ mẹ́ta tó wá lẹ́yìn ọjọ́ kẹwàá oṣù zulhijja ẹnàbí ni ọjọ́ jíjẹ múmu ní o àti ìrántí ọlọ́run ọjọ́ jíjẹ ọjọ́ múmu ni àti ìrántí ọlọ́run ó túmọ̀ sí pé ọba fẹ́ wo bọ́lọ́run bá ṣe fún wa lórí àwọn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam a ní ọjọ́ mẹ́rin gbáko láti lè fi sẹlẹ̀bírẹ́tì ọdún léyà bó tiẹ̀ jẹ́ pé kí ni wọ́n lè fún wa lọ́lùdí ọjọ́ méjì ṣùgbọ́n ní Islam wọ́n fún wa ní ọlùdé láti wọ́n kà fún pé kí ọjọ́ jíjẹ múmu ni fún yín tó á ah, mo fẹ́ mu juice mo fẹ́ mu eléyìí mo fẹ́ mu eléyìí ṣáàtì fẹsẹ̀ rẹ̀ léṣe ọdún ti ẹnu máa mú máa jẹ́ jẹran àbí kí ló tún kù ó bá jẹran ojó ojoríṣiríṣi oúnjẹ oúnjẹ sàláàdì oúnjẹ léyìí ọdún ti ti ẹnu ṣùgbọ́n january 1st kò ń ṣọdún ẹ̀ ọdún wọn ni december 25th ò ń ṣe ọdún ẹ̀ ọdún wọn ni so agbọ́rọ̀ bá wọn ṣe mùsàáràkà ń bẹ̀ ara mùsàáràkà oníkàmọ̀ọ́mọ̀ tún máa ta oúnjẹ tí wọ́n fi ṣọdún ẹ̀bùn ibi tó pọ̀lọpọ̀ wà ní ìkọlọ̀wà tó ṣe àná wa ah àsìkò yọ òkè mọ́ yá gan àwọn àpèrè kìíní kan sì kú hm, kí tó mọ̀ kọ́kọ́ lò fún ọdún yẹn kò ní ta fún wọn ṣùgbọ́n ilé <laughs> ọ̀pọ̀lọpọ̀ ló rọ̀ sí alájà láàjì àwọn gan yóò champion kọ́lá àwọn nǹkan mìíràn bí ń ṣe àwọn èèyàn léṣe báńgà àti gbogbo àwọn àwọn gan láàstọ̀ rẹ̀ ni láàmọ̀ ta fún wọn so mùsáraka ni à ń participate ń bẹ́ẹ̀ ni tabawo àwọn nǹkan iṣẹ́ ti sẹ́mù ìrùntẹ̀mí àràmọ́wòláwò dáhálà wọ́n ti skọ́sì sọ gẹ́bíṣẹ́ ń bẹnu sọ́nù bẹ haki ó ní látẹ́kùrù alẹ́lùmùsìrìkínà sí kànà ìsì ìmì ó máa rí yìí ó ní ọjọ́ ọdún àwọn ẹlẹ́bọ ẹjọ́ ìsìn ó ní ẹ wọ ilé ìjọsìn wọn ẹ má wọ ilé ìjọsìn wọn kí ló dé onítorí kí ni fa iná aláìnáta tẹ́ǹdìlú àlejò torí pé ìgbéjìnà sí kí ọlọ́wọ́ bá ó ń sọ kalẹ̀ lé wọn lórí bákan náà abdullahi bin amir bin al-aasi radiyallahu anhu ah, amir bin al-aasi radiyallahu anhu ó ní ànáwà muhammad sallallahu alaihi wasallam àbí òun gẹ́gẹ́ fúnra ẹ̀ sọ ẹbí ṣe mẹ́nu bí àti náà sọ pé ẹni tí ó bá fi lè máa gbé láàrin àwọn mọ̀nkánà في بلاد أو في أرض المشركين بيتا ẹni tó kọ́ ilé síbẹ̀ ní ìyẹ̀kùtà lọ́gbọ̀nàkọ́ ẹ̀ هو ó wá tún jẹ oúnjẹ ó ṣe ọdún pẹ̀lú wọn ọdún tó ń ṣe wọ́n jọ ṣe pọ̀ ìwé yẹn bẹ́ẹ̀ fàmáàtà ó wá kú láàrin wọn ó ní ìwé yẹn bẹ́ẹ̀ bọ́ọ̀lì sàmáà wọn ó gbé ìdíje pẹ̀lú wọn àti pé ó ń celebrate ọdún pẹ̀lú wọn náà èèyàn ń bẹ láàrin àwọn kèfèrí ìyẹn kọ́ ní ìṣù ṣùgbọ́n àwọn kan yìí ó pé láàrẹ̀ ó kọ́lé sáàrin wọn bákan náà ọdún tẹ́ ń ṣe wọ́n jọ ń ṣe náà ni nǹkan tá fi máa pé ní mùsùlùmí ni kò sí àtọ̀ orí tí wọ́n yàrá bá kú ní wọ́n pè é pẹ̀lú wọn ni kọ́lọ́wọ́n bá fi ṣàánú wa sọ́tọ́rí náà à ń sóúnjẹ à ń jọ ń fọ́dún yẹn rárá ṣùgbọ́n yóò túmọ̀ sí pé àlejò ń jẹ ara wa ọ̀rọ̀ ààrẹ lè ṣe pẹ̀lú dáadáa síra wa ọ̀rọ̀ ọmọ mi láyé ní àákùnmùláwọ̀ ilẹ̀ nínà làmì tí ló kú fi àwọn tí wọ́n gbógun ti ń pẹ̀ ẹ̀sìn ọlọ́run lóhun ni ẹ má bá wọn ṣe láyé ní àákùnmùláwọ̀ ilẹ̀ nínà làmì tí ló kú ọlọ́run àti wọn gbogbo tí inú ẹ̀sìn òun ni wọ́n ṣe bí edé pẹ̀lú wọn òun ni wọ́n ṣe dáadáa sí wọn ìnà láì ẹ̀bùn ìmọ̀sókè ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn tá máa ṣe déédé ìnà mọ̀rẹ̀ ní hàkùnmù láwọ̀ ẹni lórí na kàtàrà òkun wà àkàràjúkù ní ìdíyàríkù wọ́n zọ́ àrò ara tó ṣe pé wọ́n ní kórìíra fún yín wọ́n gbógun tì yín wọ́n lé yí kúrò lé yí wọ́n ra àwọn èèyàn lọ́wọ́ èdè sí àwọn ẹni ní ẹmọ́ mú lọ́rẹ̀ ayé tí ó pèyàn kò kìí ṣe mùsùlùmí àdẹ̀jọ́ ń gbé àdúgbò èyí wọ́n ṣe iṣu ṣe dáadáa sí ṣùgbọ́n kò ń ṣe àsìkò ọdún là ń sọ làkùnjínú kún wọ ilẹ̀ yìí ṣùgbọ́n gbà tó kìí ṣe àsìkò ọdún ṣe dáadáa jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam abdullah ah, bin amir bin al-as radiyallahu anhu ó ní àníṣọ́lá asán sọ pé máa zala jibril yusini bil jari hatta zonantu annahu sayuwarrithi jibril máa sọ fún èmi muhammad ipe rẹ̀ muhammad ìtọ́jú aládùúgbò dọwọ́ rẹ̀ ìtọ́jú aládùúgbò dọwọ́ rẹ̀ débi pé mo rò pé jùlọ padà mú àyà wá ni ní Muhammad tó bá kú àwọn aládùúgbò rẹ̀ ó jogún rẹ̀ ibi tí mo máa ń sọ tó máa ń tẹ̀mọ́ mi létí pé mo fẹ́ rò pé ayò wà ṣùgbọ́n ayò padà wá lórí ẹ̀ ṣùgbọ́n ṣe dáadáa sáládùúgbò ṣe dáadáa sáládùúgbò eléyìí ànábì jùbín náà máa tẹ̀mọ́ mi létí gbogbo ọgbà Abdullahi ani ní àdéhùtà ìṣáàrin náà yahudi ṣe ó fún nébọ̀ wa tó jẹ́ yahudi ṣe ó fún lára ẹran tó parí eléyìí kò ṣe àfikún ọdún ó jẹ́ nìsín so tamaristan náà máa gbé oúnjẹ wá ní àsìkò tí ó kì í ṣe ọdún táàdé mọ̀pọ̀ pa ní pípa tí ó bẹ́sìn mú nǹkan táàdé jẹ́ ní tó bá ipò pa ní pípa tí ó bẹ́sìn mú èyí ńlá àníjẹ torí pọ̀ ọlọ́run bá ní wọ̀tọ̀ àmúlẹ̀ nínú oṣù kìtàbá ẹlò lẹ́kọ̀ọ́ oúnjẹ àwọn ta fún tíra àwọn christian àti jews aláàrin ẹ̀rẹ̀ jẹ́ oúnjẹ wọn tá ń sọ òun nìkan tán dùn àwọn tí wọn kì í ṣe christian àti jews wọ́n máa gbé pọ̀pọ̀ wá fún wa àbọ̀ gbé ọ̀gẹ̀dẹ̀ wá fún wa a lè jẹ yẹn náà ṣùgbọ́n tó ààrùn tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀yẹn òun ni ẹran tí wọ́n dùn a lè jẹ àfi tá a bá rí nǹkan tí ọlọ́run ọba torí ẹ̀sùn pé ká má jẹ gẹ́gẹ́ bí tọ́nà ọba sọ pé orí mẹ́sí àlékún ìmẹ́sítàtù wàdámù wọ̀lámù ìfìnzírí ọlọ́run ọba ní òun ṣe léwọ̀ fún yí òkun bètè tí kírísítẹ́nì bá gbé òkun bètè wá bá wa nífin àní jẹ àtìkó torí pé kí ọlọ́run bá ti ní wàtò àmú ìlẹ̀dínà ojú kìtàbà ẹnu ìlàkùn ọlọ́run bá tó sọ pé káwá ní dọ́ǹbọ̀rọ̀ kò mọ̀ ń dùn ajẹ́ wọ́lá mùrùkùnrin ẹni ẹlẹ́dẹ̀ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn akẹ́tì ọlọ́wọ́n bá ká nínú àyà ni ó jẹ́ àwọn akẹ́tì mùsùlùmí ò lè jẹ́ kódà kó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ló gbé wá ọlọ́wọ́n bá sọ alìmùkánikọ̀ alìmùkúdà alìmùtàràdíyà alìnàtíhà ẹran tí pa àbẹ́ran tí ẹran míì ó kàn pa àbẹ́ran tó jábọ́ láti nìkan tó kú gbogbo ẹran yìí ààlè jẹ kí mùsùlùmí ẹgbẹ́ wá bí wá kí wọ́n ààlè jẹ ká máa ti sọ tí ẹni tí ó kìí ṣe mùsùlùmí wá gbé wá so wàtò àwọn ilẹ̀ Allah so à ń bá wọn ṣe ọdún wọn à ń bá wọn ṣẹ́gun ṣùgbọ́n a ṣe dáadáa síra wa gẹ́gẹ́ bí níbọ̀ a ṣe dáadáa síra wa gẹ́gẹ́ bí aládùúgbò sí aládùúgbò olóògbé jẹ́ pé ìkànnà àwọn sàbẹ̀ lóbìnrin Asma bint Abubakar radiyallahu anha òun ti gba ìsìláàmù bí bàbá rẹ̀ náà ṣe gba ìsìláàmù ṣùgbọ́n ìyá tó bí lọ́mọ ò ti gba ìsìláàmù Abubakar gba ìsìláàmù ṣùgbọ́n ìyàwó rẹ̀ gba ìsìláàmù gbà Abubakar ti wá sí Madina pẹ̀lánà ìṣọ́lá àṣìlám Asma náà wá sí Madina pẹ̀lánà ìṣọ́lá àṣìlám ṣùgbọ́n ìyàwó rẹ̀ oúnjẹ mọ́gà owó wa convince pé kò ń gba Islam ìjọ kan ló wá wá sí Madina ó bá kí ọmọ rẹ̀ ọmọ wọn pé ìyá àwọn ó dẹ̀ nífẹ̀ẹ́ ìyá rẹ̀ ìyá náà nífẹ̀ẹ́ rẹ̀ ló fi wá ṣùgbọ́n ewu ẹ̀sìn ọmọ wa ní ah, ìyá mi ẹ̀ lè wọlé mi àbí ti bá tó lọ bì lọ́wọ́ àná lè wọlé sallallahu alaihi wasallam wà lọ sọ́dọ̀ ànẹ́bí pé rí ànẹ́bí sallallahu alaihi wasallam ìpìjá àti ní omi wọ̀nyí ọ̀rọ̀ ríbà ìyá àníwá bá mi lẹ́ni tó fẹ́ dẹbí pọ̀ ọmọ ni mo jẹ́ sí ṣé mo lè dókó wọlé ànẹ́bí ní sí ní ọmọ ìyá rẹ̀ dẹbí rẹ̀ ìgbà ẹ̀ tó jẹ́ kí ìyá rẹ̀ wọlé àyà lára nǹkan tí ó mú àyà ta kàlẹ́ ẹ̀kan sọ̀kalẹ̀ nù la yanhakumullahu anil ladina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum èèyàn kan jẹ́ kírísítẹ́nì àbójẹ́ jù wọ́n ṣe wàhálà ti fi ẹ̀ ìyàn ní kó ọmọ ṣe dáadáa àwọn tí òun sọ wípé kẹ mọ́mù lọ́rẹ̀ ayò làwọn tó ṣe pé bóyá kírísítẹ́nì ni wà bí jù tán gbógun tì ní sọ ló jẹ́ pé ẹni tó gbógun ti ẹ̀sìn wa ló gbógun ti wa ẹni tó ètì ẹ̀sìn wa ló ètì wa ṣùgbọ́n bá àtìyàn kan jọ ní personal issue gbìyànjú àti sẹ́tù ẹ̀mí ṣùgbọ́n ìtọ́pọ̀lọpọ̀ wa tá a máa ń ṣe ẹ̀sìn a máa ń mú yàn ágùn àárùn gẹ́gẹ́gẹ́ aṣọ sórí kan a lè báyìí ní odi ọdún mẹ́wàá lẹ́yìn ẹ bá ṣe wà personal issue ṣùgbọ́n ẹgbẹ́ ẹ̀sìn ni ẹ̀fílẹ̀ lọ́dọ̀ àwọn Yorùbá nínú wọn pé ah, ó ṣe kí ó fẹ́ jó okùn ẹbí kí ló tún bá jó okùn ẹbí torí kọ́ invite ẹ̀sùn nìkan tí ó sí lára ẹ̀sìn kò ṣe wọ́n tètè lẹ́ mọ́ pé kí ó fẹ́ jó okùn ẹbí bí a fẹ́ ṣe òde ìkan ní ìsìn tó ṣe bí a fẹ́ ṣe òde òkú kò sí tó ń jóbi òkú ní Islam òkú wákú a ṣàdúrà fún kákírun sí lára kágbé sí inú kòtò ẹni tẹ̀ ń ta bá rántí ẹ̀ka wọn ṣàdúrà ṣùgbọ́n rárá níta máa ṣe kàn tó kù wọ́n bá ti kú okù ká mú gbèlè ká mú fìlà ká máa sọ ká tó ṣíà ká máa mutí ká máa jó àtúpelére bá ṣe máa ṣe pẹ̀lú okù wa nù àwọn aṣọ fún pé lágbájá ẹ̀yìn tá ṣe wọ̀n rí five hundred thousand ní ní ìpín títí ẹ ní tí wà mú wá ní ẹ owó bá yarí pé àkóso tó jọ kò sẹ́fílẹ́ǹsì fún Islam ó ní wá mọ́jọ kókùn ẹbí já lọ́wọ́ rẹ̀ mọ́jọ kókùn ẹbí já lọ́wọ́ rẹ̀ láìsí okùn ẹbí máa já ẹgbẹ́ ṣẹ náà ẹgbẹ́ mutí ẹ́ ẹjọ́ obìnrin àtọkùnrin ọ̀nà fi jínú ra wọn ṣùgbọ́n ma mọ́ ṣe máa mú ìyàn ní mọ́jẹ́ kí okùn ẹbí mọ́jẹ́ kó já lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ní tó wá sọ pé ìtọ́nà ń sọ ní ilẹ̀ ṣe torí yẹn náà lọ ó fílẹ̀ ilẹ̀ yìí ṣe gọ́fẹ́ ẹ̀sìn àwọn ọ̀rọ̀ fún kékeré mu ṣùgbọ́n àwọn kẹta gbélẹ̀rọ fúnra wa yẹn ní ó bá lọ́kàn wa ó bá lẹ́mi wa débi wípé tí wọ́n bá wa ṣe àti tèlé ẹ̀fẹ́ lómi pé a mi àbí àǹtí mi wọ́n jẹ́ kókùn ẹbí já lọ́dọ̀ yìí ẹ̀sìn náà ní ká jẹ́ kókùn ẹbí já yóò tún fi ẹ̀sìn ṣẹ̀rí bẹ́ẹ̀ ni ẹ̀sìn ní kókùn ẹbí má já ṣùgbọ́n kò ń ṣe lórí nǹkan haram kókùn ẹbí má já nítorí nǹkan haram ní inú ọlọ́run bá dùn sí ṣùgbọ́n tẹ́ ẹ bá so fún ẹbí pọ̀ lórí haram ọlọ́run bá dùn sí gbogbo yìí so ẹni tó já okùn ẹbí nítorí haramu kò jókùn ẹbí wájú ọlọ́run òun gẹ́gẹ́ ló ń sokùn ẹbí pọ̀ torí kò ń fà yín lọ sínú àlùjánnà ni ẹ̀yin wọ́ lọ sínú náà ni ẹni tó ń sokùn ẹbí pọ̀ gẹ́gẹ́ nìyẹn so kéèsì yẹn dàbí kéèsì kan mú àwọn sáré sọ́ọ̀dì nàbí wọ́n kọ́ sọ́ọ́dì ọ̀làwọ̀ àná ó gba ìsìláàmù ìyá rẹ̀ gba ìsìláàmù ìyá rẹ̀ wá ní ìrẹ́ sáàtì rẹ́ni mo bí ọ oníbẹ̀rẹ̀ ìyá o rẹ̀ sọ ìpọ́nà ń sọ ipé kí ẹ tẹ̀ láṣẹ òbí ṣe ni mo bí ẹni sí wọ́n ń pa láṣẹ fún ẹni sí pé ọkùnrin mọ̀ ń mọ̀ yẹn kúrò lẹ́yìn ẹ̀wù tó gbà wọlé ọlọ́run bá ní kó tẹ̀ láṣẹ òbí ẹ̀ wọ́n ń pa láṣẹ fún ẹni sí pé ọkùnrin mọ̀ mọ̀ yẹn kúrò lẹ́yìn ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala sọ ayé àkàlẹ̀ láti address the situation torí pé ìyẹn ò kúrò lẹ́yìn wọn mọ́ o ìyárí tó bá ti wá kúrò lẹ́yìn ẹ̀ ní mi ní jẹ oúnjẹ kankan nu lẹ́yìn mi ní mu mi kankan nu lẹ́yìn ìyá ò jẹun tó tọ́ o kò mú o òdìdọ́jọ́ mẹ́ta ni sáàdù òun òní kúrò ní ìsìlámù tó sọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó wá ní wà ní já àdáka aláǹtí fi kàbí mẹ́rin sọ́lọ́kà ní ìpàlá àtúnṣe òmà tí ààrẹ bàbá ààrẹ tán ìyá rẹ̀ ìyá rẹ̀ ṣì máa jẹ́ gbígbẹ̀yìn rẹ̀ níjọ́ àgírìmù ṣìṣe dáadáa sí wọn ṣìṣe dáadáa sí wọn so kí lábẹ́ ló ń délé òun náà pé à ń patisipéètì níbi àwọn ọdún èyí àti ní ọdún tiwa tó jẹ́ sí wa ní Islam à ń patisipéètì ń bẹ́ à ń bá wọn dá sí oúnjẹ à ń fún wọn lóúnjẹ láti lè fi ṣe ọdún wọn à ń tà fún wọn ìkẹ́ tí wọ́n ìṣọdún tabánùkọ́ lórí ìṣọdún ni à ní tà fún ṣeré yìí òun nára mistake tẹ́lẹ̀mí mọ́ ń kó sí a ní Black Friday Black Friday sọmọ chip ń báyìí so yóò wá di ilé tó fẹ́ di Black Friday indirectly ó máa participate ń bẹ̀ ni àti wá ṣe pé àsìkò black friday yẹn ló níìdì nǹkan yẹn ló kù ṣùgbọ́n níìdì nǹkan ṣe wá òpera ah, máa jí lébi àsìkò black friday òun bá wọn participate in mental health aid wọ́n ṣe bẹ́ẹ̀ rí kó orí iṣẹ́ tí nǹkan bá já wá nígbà yẹn tó wá dára lọ́ra ó chìpù kò chìpù ní òkè ṣùgbọ́n kí wọ́n gbẹgbẹ́ fún yẹn ó pé àsìkò black friday ni wàá rà indirectly òun bá wọn participate in bẹ́ẹ̀ òun recognize the kìnìyàn tó jẹ́ pé kò ń ṣe nǹkan tí ó dá náà ṣékùn ismail ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní ọkọ̀dúrú yà ní nàbí sallallahu alaihi wasallam fil musnad wa sunan wọ́n ti gbà wá láàrin ọkàtẹ̀ wọ̀lẹ̀dínà láyé ṣàdúnà zuwó àwọn tí wọ́n kì í wítínẹ́sì zuwó ayà tó ń bẹ̀rẹ̀ sọ́tò fòrkọ́rù wọ́n ní àwọn àfá ẹ̀sìn àwọn àfá bíi mujahid bíi tọ́wùs àti bẹ́ẹ̀ lọ wọ́n ní kọlù àyàd alkùfà ìtumọ̀ láyé ṣàdúnà zuwó wọ́n lè túnmọ̀ rẹ̀ ní ọdún àwọn kèfèrí فإذا كان هذا في شهودها من غير فعل tó bá ṣe pé ìdájọ́ ẹni tí ó lọ ń síbi tán ti ń ṣe lélẹ́yìí òun gẹ́gẹ́ búrò bá wọn ṣe o lọ́mí tán ti ń ṣe ọdún yẹn ó lọ bẹ̀ fàkẹ́ ìfàbílẹ̀ àfọ́nà ó múra ń bẹ́ẹ̀ òun náà bá wọn múra pájọṣọ bí i bó wà rí ẹni tí ó lọ witness ẹ̀ kò wọ́ṣọ́ kò ṣe kò bá wọn ṣe ṣùgbọ́n witness ẹ̀ sọlọ́wọ́ bá ń sọ àwọn èèyàn gidi lára rẹ̀ àwọn ibadu rahman àwọn ẹni ọlọ́run wọn ní àwọn tí wọ́n witness zoro wọ́n ní waqad wọ́n ti bàá tó lànà sallallahu alaihi nínú musnad àti sunan annahu qala fáwọn sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tó bá lọ ń kọ́ṣe àwọn èèyàn kan tó ń ṣe bí wọn wọn kàkún ara wọn náà ni wa fi lafdin nínú ẹgbẹ̀ wa ní kò ń wa àti ẹlẹ́ṣẹ̀ ni man tashabbaha bi ghayrina ìfarajọ àwọn ẹlòmíì àwa náà mọ bó ṣe máa rí lápèjúwe sì ti ń bá lọ sílùú amẹ́ríkà àbí mo lọ sí britain mo wá débẹ̀ mo wá rí èèyàn kan tó kó sí agbádá láàrin síìtì mi mo lè ráwọn míì ta kó sí ṣẹ́ẹ̀tì ta kó sí gbogbo táìsì jẹ́mọ́ àtàní máa kọ́ lọ sọ́dọ̀ ẹ̀ náà alágbádá pé kí lọ́sọ́ alágbádá torí pé ah, eléyìí tó kó ságbára ìlú áfíríkà níwájúwá so ìmúra nìyẹn ni ó jọ ìmúra wa mo tè ẹ̀mí mi tètè pamọ́ bó ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ẹ̀kan wọn ń ṣe mú ẹ̀sìn wọn lòun náà ń ṣe ẹ̀rọ ń pé kí ni ọwọ́ mímu ara wọn ni ẹ̀lẹ́sẹ̀ mímu náà òun ara wa torí pé àfíáránsì òjò wà àfíáránsì ẹ̀mí ó jọ wọn sọ̀yàndẹ̀ ní yóò máa ṣe bí àwọn míì tọ́lọ́wọ́ bó gbé dìde pẹ̀lú wọn gẹ́gẹ́ bí nǹkan ní àdífi tí a kó tì lẹ́ẹ̀kan ta ló ń bẹnu bẹ́ hàkì ẹgbẹ́ tó ó kọ́lé sáàrin àwọn èèyàn kò bá wọn lórí yẹn nìkan so oúnjẹ wọn kò bá wọn lórí yẹn nìkan ó tún wá ń bá wọn ṣe nǹkan tó ń ṣe ní ọdún torí yẹn bẹ́ẹ̀ ó ní wọ́n gbèdìdì pẹ̀lú wọn ni ó ní wọ́n wá hadith jayyid fàyíra kánà ara fi tashabbuh bihim fi tashabbuh bihim tó bá ṣe pé ìdájọ́ yìí nípa ẹni tó fara jọ wọn appearance ẹ̀ ó jọ wọn ìṣesí rẹ̀ ó jọ wọn wọ̀nyí kánà min al-'adat bó ṣe jẹ́ pé kó jẹ́ pé lára àwọn ìṣe ní àṣà fàbí pàtàṣà bùrù bí i fíìmù wo abúlàbùrù báyìí kí la fẹ́ sọ ń pa kéèyàn máa fara jọ wọ́n àbí kó máa fìwà jọ wọ́n kó máa fẹ̀sùn jọ wọ́n nínú nǹkan tó ṣe wípé ojú eré ìlọ àwọn àtẹ̀síwájú wọn ni wà pẹ̀ káyà jù orí àìmà èyí tó pọ̀ jùlọ àwọn àfá wọn kó rí ra ìmà kàrà àtẹ̀sàárín àwòkàrà àtẹ̀sàárín ní ìkórìíra tó ṣe pé a lè sọ pé haramu mi àbí ìkórìíra tó lè sọ pé kí ni ìkórìíra tí ó ń ṣe haramu ṣùgbọ́n súnmọ́ haramu akẹlẹ̀mà zẹba húhú ní àyà àdìhìrì ká máa jẹ oúnjẹ tán bá dú ẹran tán bá dú fún ọdún wọn ọkọ̀rọ̀ àbí nìyí àti àwọn nǹkan pèsè wọn ìtìkálọ̀ fi máa òhìn lọ bí ìrẹ̀lẹ́ ìlà lẹ́ni tó ṣe pé wọ́n ti bọ̀ nǹkan tó ṣe wípé wọ́n dárúkọ nǹkan míì sí ní yàtọ̀ sí orúkọ ọlọ́mọba subhanahu wa ta'ala wọ́n máa tún bí hàlẹ̀ lóṣù bákanẹ́ nǹkan tí wọ́n tún fún òṣà fàkàzálíkà nuru an mu'awanatihim ala kálà fún wọn ní gífì fún ọdún wọn fún wọn ní gift fún ọdún wọn àwọn mubaya àti àbáǹta oúnjẹ àbí kándú àti bẹ́ẹ̀bẹ̀rẹ̀ náà kẹta máa lò fún ọdún wọn wọ́tọ́lù ináwó la yahillu lil muslimin an yabi'u lin nasara shay'an ìlìlì lára kẹta wọn ní ìṣíwájú sọ táwọn afá sọ ìdókòtọ́ kí n ta nǹkan táwọn nasara fi ń ṣe ọdún wọn lálàhmàn àgbọ̀rọ̀ tẹran fún wọn wàlá dáàmà àgbọ̀rọ̀ tó jẹ fún wọn wàlá tọ́ọ̀bà àgbọ̀rọ̀ aṣọ fún wọn wàlá yọ arúnà dáàbátà nǹkan tí wọ́n gùn tó fi ṣọdún wọn yẹn àgbọ̀dọ̀ rẹ̀ǹtì ẹ̀ fún wọn ni wàlá yọ àwọn nùnà àdàṣẹ́ yìí dín ní gbogbo kan ní ṣe pẹ̀lẹ́sìn wọn wọn lọ́wọ́ لأن ذلك من تعظيم شركهم torí pé iṣẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún àbí ìṣe kankan náà wọn kàtàkà kalẹ̀ lọ́wọ́ ẹbọ wọn ni à ń gbé ẹbọ wọn tóbi wàhálìhìn alákùnfìrìn bákan náà à ń ràn wọ́n lọ́wọ́ lè ṣe ìfèrí pẹ̀lú ọlọ́run bá wàyá ń bagili sọlatín àyẹn hao alimusulmi náà ń záàlì wọ́n ló pàtàkì ètò pàtàkì ni fún àwọn tán lọ́ba lọ́ba akẹ́kọ̀ọ́ fún àwọn mùsùlùmí nípa eléyìí li anna dhalika li anna وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان torípé ọlọ́wọ́ bá yẹn lọ́wọ́ lórí ìpáyọ̀ ọlọ́wọ́ ọba àti dáadáa ẹran ayé lọ́wọ́ lórí dáadáa àti ìpáyọ̀ ọlọ́wọ́ ẹ̀mọ́ra ayé lọ́wọ́ lórí àìsìn ẹ̀ṣẹ̀ wọlé ọdún àti kọjá rà sọ́rọ́ yìí ó ń bẹ nínú alfatawa ìkùbọ̀rọ̀ sheikh simon tẹ́mi àti wọn kójọ volume two page four eighty nine láti ilé. bákan náà Ah, nínú almudawana tí ìkàlára ọmọ tí ó imamu malik rahimahullahu ta'ala wọ́n pè èèyàn kan ní Sahnun àwọn ní a máa pè ní Sahnun Sahnun lára ọmọ kéwù imamu malik rahimahullahu ta'ala wọ́n pè èèyàn ní abdurrahman ibn qasim so àwọn ọ̀rọ̀ tó pà lọ́dọ̀ ìmáàmù máìlìkì tó rílẹ̀ nínú mẹ́rẹ́ àbí wọn so irú nǹkan tí a sọ yìí náà o ń bẹ ní inú alìmùdáwánà náà tí wọ́n ní àgbọ́dọ̀ máa tarú àwọn nǹkan báyìí fún wọn àgbọ́rọ̀ fún wọn ní àwọn nǹkan tó jọ eléyìí láti lè fi ṣe ọdún wọn bákan náà nínú ìdọ́sọ̀rọ̀ tí mustaqim tí ibùn tèmi àwọn sàn kò tó jọmọ́ báyìí náà ìgáfẹ́tù láàfán ní masọ́ ilẹ̀ ṣaitan ti ibùn qayyim wọ́n sọ nǹkan tí ó jọmọ́ èyí náà ń bẹ́ ṣùgbọ́n torí àsìkò a nílé ka àwọn nǹkan wọ̀nyí a kà máa ṣe ìtọ́ka síbẹ̀ so lẹ́yìn tí mo sọ pé n tó fúyẹ́ jù lọ òun ni jíjẹ oúnjẹ wọn kí lọ́pàá tó fi fúyẹ́ jùlọ ó ní pé ìpìlẹ̀ ní pé a lè jóúnjẹ wọn ọ̀tọ̀ àmì ìlẹ̀bí náà ó tún ìtara ẹgbẹ̀rún a lè jóúnjẹ wọn ṣùgbọ́n oúnjẹ tí wọ́n pa ẹran tí wọ́n dú fún ọdún wọn èyí lè jẹ́ ara àwọn kan tó sọ sí a lè jẹ́ ṣé kìí fẹ́ nínú ìṣọ́ sọ́rọ́tù mùsùlùmí àwọn láàlè jẹ tábàjú torí pé ó fọ́lù sí abẹ́ tọ́nà ọba sọ wípé òhìlà ìrẹ́ ìlànà ìkan tán pa fún nǹkan ní àtọ̀sọ́lọ́ torí pé ọdún tán pa fún ẹni ọdún yìí ò ní bèjì àbí òṣà kan tán pa fún kò ní bèjì tí wà ní ẹ̀pa nǹkan fún nǹkan ní yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ni so àwọn ní ààrẹ ṣe ìyẹn ṣọ́dọ́kẹ́ bí èso ni wọ́n fún wa bíkọ́ fún wa ní drink àwọn láàrin gbà yẹn wọ́n mọ́ lórí àwọn àfáàrùgbì mẹ́ta kan tíbínà àbíṣẹ́ ibá tó ń gbọ̀ wá ní mùsọ́nà ìkan látọ̀dọ̀ yàwó Aisha ìkan látọ̀dọ̀ Abu Barza ìkan látọ̀dọ̀ Ali radiyallahu anhu ṣùgbọ́n gbogbo àwọn àfáàrù yìí ni àwọn àfá ni wọ́n yẹ̀wò wọ́n rí pé ó lẹ tó túmọ̀ sí pé ààyè ẹgbà wá láti ọ̀dọ̀ àwọn tàbí mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó ń sọ wípé a lè jẹ àwọn èso wọ̀nyí ṣùgbọ́n àwọn àfáàtàn gbà pa lè jẹ èso wọn wá fún wọn ní àsìkò ọdún wọn wà ní torí pé nǹkan tá a mọ́jọ́ fúnra wa tẹ́lẹ̀ náà ni sàwọn míì wọ́n extended ibi pé tó wáyé pé nǹkan tán dún náà ni torí pé wọ́n tọ́ àrùn lẹ́rí náà ó tún kìtà bá ṣùgbọ́n àwọn kan sọ ipò rárá torí pé ẹran yìí ni wọ́n du àbájẹ yìí wọ́n du fún ọdún yẹn ọdún yẹn dẹ̀ ní kò ní bẹ́ẹ̀ sí ọdún yẹn ní ọdún kan tí ó da náà ń ṣe torí náà wọ́n ní àgọ́rọ̀ jẹ àwọn àfáà kan àwọn sọ wípé àti fúrúùtù ni àti èyí tí wọ́n dún ni ká má gbà kankan bẹ́ẹ̀ torí pé gbogbo ẹ̀ náà ní ó sì lọ ń forí sọ ọdún tí ò ní bẹ́ẹ̀ sí eléyìí ọ̀hún ni etí aláìsàn dáìmá tí wọ́n mú bákan náà ṣe kàràbáni ṣe zẹ̀ní ṣe bímbáàzì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àbá eléyìí tí àwọn faramọ́ ìyí ẹ̀rí tá a bá wo ó súnmọ́ wípé òun ló kọ̀rẹ́tì ipò òun ló kọ̀rẹ́tì jù lágbọ́ wà lè ṣe bá ṣe pẹ̀lú pọ́lọ́mọ́ bá ní wà tó àmúlẹ̀ nínú ó ti fi lára ẹgbẹ̀rún lákùn wípé àlejò ń jẹun fún oúnjẹ eléyìí ní kí wọ́n so mọ́ ọdún wọn ni gift yìí wọ́n so mọ́ ọdún wọn ni so tó dáa ni kí àwa má bá wọn ṣe ọdún wọn pátá jùlọ nígbà tó ṣe pé àwa mùsùlùmí àti ilẹ̀ bí ẹ̀sìn wa tábà bí àwọn ìlú ní ìmísìn bí abirú Qatar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Dubai réètì tí àwọn aráàlú mi fi ń bá wọn celebrate ọdún yìí èsì ní agbára ni olópa tó jẹ́ pé ìkalára àwọn afá Yusuf Al-Qaradawi tó pàpà lè máa kí wọn fún ọdún ní ìtó tako gbogbo àwọn afá àṣáájú ti sọ tẹ́lẹ̀ tó wò pé ìyàn ọlọ́wọ́ bá sọ ilé láyé ní hapuniláwọ̀ àìlèrìnà tán rí pé wọn àgbógun tí yí tí wọ́n lè kúrò múrù yí ọlọ́run ni wọ́n ṣe dára sí wọn tí wọ́n nílẹ̀ ìdúrù yí tààníyàn tó kú fi àyà lè ṣe wọ́n ní lára dáadáa tọ́nà máa ní òun ni wọ́n ṣe sí wọn ó ní kí yẹn kí wọ́n fún ọdún wọn so lára àwọn afáà tó ti ń sọ ọ̀rọ̀ báyìí tó yàtọ̀ sí táwọn afáà ṣáájú ti ń sọ òun ṣùgbọ́n gbà tí àfáà náà padà rí tó ṣẹlẹ̀ ní kọ́tọ́ọ̀ bó ṣe gbá àwọn mùsùlùmí bẹ̀ bó ṣe ń bá wọn sẹlẹ̀bírẹ́tì ọdún kérésìmesì àti bẹ́ẹ̀ lọ fún ara àbá ló pariwo ní kúrò àjúmọ̀ ìgbé àá ah, ah, ẹ̀yìn èèyàn gbẹ́ṣe kọ́ ṣe bẹ́ṣe ní àkólé kan fún ọdún yìí ẹ̀ lákólé kan ọdún Ìsìlámù bẹ̀rẹ̀ ẹ̀ lákólé kan ìlú ìdídìrì bẹ́ẹ̀ ẹ̀ lákólé kan ìlú abẹ́ ẹ̀ sẹlibrétì ọdún yìí ju ọdún fi ń lọ ẹ wá ń sọ ní yẹn nígbà tó ṣe pé à ń bẹ nílùú Yúróòpù ọ̀rọ̀ àfáà yìí tó ń sọ pẹ̀lú ìbínú àfáà ní aburú kéèyàn máa mú fatiwa tó ṣe wípé ó rọ̀dù wá nìyẹn àdíkẹ́ ẹlẹ́fẹ́ jẹ nǹkan fún àwọn èèyàn ẹ̀rùn pẹ̀lẹ́ sọ wọ́n nù tó tó jẹ́ àfà ó ṣọ́ra káwà ni àwa sọ ẹ̀sìn ìdàkúdà òun lóun fẹ́ wo ni àwọn ẹ̀mẹ́rẹ̀kọ ẹ lè kí wọn ló ń kọjá wọn lè kí wọn ó bá rí pé kí ni wọ́n jọ ń ṣe ọdún yẹn ìfà àwọn ń ṣe ju ọdún islam lọ eléyìí náà tàbí wà àwùjọ tiwa náà lónìí ibi tí àwọn ọmọ wa ò ní lọ ní ọdún ìtúnu àwẹ̀ fún àwọn fẹ́ lọ ẹ̀ẹ́dìní eh, kan eh, amusement park àti ẹ̀rọ tí wọ́n ní lọ́bẹ̀ ó bá di January 1st àbí December 25th wọ́n lọ bàbá jẹ́ ló tún gbé wọn lọ́bẹ̀ àti ah, ẹ̀rọ tó wá bá ní láyé ṣíṣe yìí kọ́lọ́njá ṣe ọ̀pọ̀ ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọdún òye ń ṣe àwọn ẹ̀láwọn ṣọdún ọjọ́ ọ̀bí ọmọ ọlọ́nùgbọ́ abániláyé ṣíṣe lọ́mọdá ṣe ṣe kúṣe àwọn ẹ̀láwọn ń ṣe ọdún ọjọ́ ọ̀bí ọmọ ọlọ́n alọ́dún tó bá bá wà láyé àwọn ẹ̀ ń abániláyé ṣíṣe kọ́lọ̀ kó ṣe àwọn àwọn àfáà wa wọn níṣẹ́ tó pọ̀ tí wọ́n ṣe ọdún ẹ̀sìn ni à ń bá wọn ṣe alọ́dún títí wa ẹ̀rọ mi tí mo sọ ní òní ká mọ̀ sí dáadáa síra wa ọjọ́ mẹ́rin lọ́fi ń ṣọdún yẹn ni bóyá ọjọ́ kan méjì mẹ́ta gbogbo ọdún ayé tó kù ní ẹbí fún ẹni ní gífì ẹbí fún ẹni gífì ṣùgbọ́n ẹyọ ọdún yẹn kúrò nínú kàtà kí wọ́n ṣe làkúndínlùkú ọ̀rẹ́yẹ̀dì so òun ni ẹ̀jẹ̀ ká tó dá àsìkò àwọn nǹkan ní ìmọ̀ ṣe pé ta máa fẹ́ kà láti lè fi tún fi kí àwọn ẹ̀sìn ṣùgbọ́n èyí tá a sọ iná kan ọba kójó kúrò fún ẹnì kọ̀ọ̀kan wa wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka Jazakallahu khairan. Adúgbò ń gbọ́ àwọn ìṣègùn wa kí ọlọ́run bá lọ́ọ́ sọ́kànlọ́wọ́ ìwà àtọ̀rọ̀ ní ẹ̀sìn dáadáa. ẹ dárúkọ pé ọdún mẹ́ta ni a ní ìrẹ̀lẹ̀ ọkọ̀ àwọn bí yẹn wípé ìdárúkọ mọ́lúdì wípé kí ni ìyẹn ń kọ́ ẹlẹ́ǹkejì wọ́n sọ pé ìjọba àṣàlàyé lórí tàbílì tí wọ́n máa ń ṣe ní ọ̀dẹ̀ ìkàtẹ́kọ̀ọ́ wọnú ọ̀. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa kò sí tó jẹ́ ọdún mọ́lìk nàbí sọ̀rọ̀bà sọ́lá wọ́n bí ànábì sọ̀rọ̀bà sọ́lá ṣùgbọ́n wọ́n sáré wọn sẹ́lẹ̀bírẹ́tì ẹ̀ gẹ́gẹ́ bí ọdún ìgbà sọ pé à ń sẹ́lẹ̀bírẹ́tì ọjọ́ ìdí ànábì sọ̀rọ̀bà sọ́lá eléyìí 57 ọ̀sọ̀ àwọn tí ó kọ́kọ́ ṣe láwọn tí wọ́n pè ní àwọn alẹ́rọ̀dẹ́gì yìí àwọn yẹn àwọn àfá ní ìsọ pé wọ́n ṣe mùsùlùmí gan wọ́n kàn lẹ́ra àwọn ọmọ ìsìlámù torí pé àwọn ìṣe tán ṣe ìṣe tó burú jáì ló ṣe tó mùsùlùmí ló fi ń ṣe bẹ́ẹ̀ làwọn àdìọ́kà wọn àdìọ́kà tó burú jáì ṣùgbọ́n àwọn ẹlẹ́fẹ́ tó mùsùlùmí ó rọ́gà wọ́n wá lò pé káwọn máa ṣe àwọn ọjọ́ ọ̀bí àwọn èèyàn ńlá kan so wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ọjọ́ ọ̀bí ànábì sallallahu alaihi wasallam wọ́n lẹ́ra wọn mọ́ Fatima àti Ali pípọ̀ mọ́ ọmọ Fatima làwọn ọ̀rọ̀mọdọ́ ọmọ Fatima so wọ́n fọjọ́ ọ̀bí Fatima kún ọjọ́ ọ̀bí Ali ọjọ́ ọ̀bí Hasan Hussein sáfà àyànná rẹ̀ ní afẹ́ràn tẹ̀jẹ́ ìgbà tí ẹ̀ka wá ti lóun ṣọjọ́ ọ̀bí ànábì òun ṣọjọ́ ọ̀bí àyè òṣèlú ọ̀bí kìíní ìrẹ́ta ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn rúgá so àwọn ilé ìṣe ti wọ́n fún gbàgbọ́ tí èdè nǹkan bí five something ìgbà yẹn òun ni àwọn kan wá gba ìjọba lọ́wọ́ wọn so àwọn tó ń gba ìjọba lọ́wọ́ wọn yìí ìkánú àwọn ọba yìí òun náà tó wá di kìíní mórí jù lọ́dọ̀ títí wọn náà àwọn náà tún ṣe so ẹni tó kọ́ ṣe lẹ́yìn inú àwọn tó gbajúmọ̀ pẹ̀lú ẹni tó ń pè ní Abu Sa'id al-Khudri alimẹ́kò mọ̀lọ́fà ọba alúkọ tí wọ́n pè ní kérúbé ní Iraq lónìí so ọba rẹ̀ tó kọ́kọ́ ṣe ti àmọ̀ sí ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam ní à ń celebrate nínú àwọn tẹ́ka fún mùsùlùmí yìí ẹni àkọ́kọ́ tó ṣe é alẹ́nu yẹn àwọn àbá wọn kàn wọ́n kún mùsùlùmí torí pé lára àwọn ìránṣẹ́ àti burú jù ni wọ́n ni àwọn ìbẹ̀rù yìí yìí so òsìn tó ń jẹ́ ọjọ́ ọ̀bí ànábì bá ń sẹ̀lẹ̀bẹ̀tì ẹ̀ torí ẹ̀ ní èdè káàkà fún oríṣiríṣi ọdún ti kọjá ti rẹ́rẹ́ lónìí táwọn èèyàn ṣe èyí táwọn èèyàn gbé kalẹ̀ láwùjọ wa náà modern state children day kìíní kan day ṣe tó rọdún yóò máa lọ yóò máa bọ̀ tó bá wọn kan rí ní tí ò ní pìlẹ̀ ni tó bá ṣe kí nǹkan tó ní pìlẹ̀ ni ó yẹ kí àwọn ìṣọ̀ látàn kó àpúrúbù ní rúùs àti maharajan tí àwọn ará àmọ̀dínà ṣe ṣùgbọ́n ó ní ká fi ilẹ̀ ọlọ́run bá ti fún wa ní méjì ní ìrọ́pò so kò sí tó ń jẹ́ ọjọ́ ọ̀bí ànábì pé à ń celebrate kò sí nǹkan tí ó jọ ẹlòmíye ta ẹ̀ nífẹ̀ẹ́ ànábì ni tí wọ́n bá nífẹ̀ẹ́ ànábì sọ̀rọ̀ àṣẹ ànábì ló máa tẹ̀lé ó ṣe pé tánàbí ò ṣe tábùbákìrì ò ṣe umaru ò ṣe usman ò ṣe àwọn tábì òun ò ṣe sẹ́yìn musaib ò ṣe sẹ́yìn jùbẹ́rù ò ṣe kọ̀tálẹ̀ ò ṣe mujahid ò ṣe àwọn tọ́jú àwọn ọkọ̀ wá lẹ́yìn àwọn yẹn náà wọ́n ṣe àwọn tọ́jú àwọn sàábé tàbí wọ́n wá lẹ́yìn àwọn àwọn àyíkàn mẹ́rẹ̀ níta màbí àti lẹ́rẹ́ lọ wọ́n ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan bí close to 400 years lẹ́yìn ìjírá òǹgbò wà gbóhù ó wá ní ìfẹ́ ànábì ìfẹ́ ànábì tí ó fẹ́ ní ìfẹ́ ànábì tó àwọn tọ́jú fún ẹ̀rọ àìníkan ṣe ló ń dààmú àwọn èèyàn tó wá ní ìfẹ́ ànábì àwọn àṣẹ rẹ̀ ń ṣùgbọ́n ojú gbogbo yìí ń sílẹ̀ wọ́n yóò mọ́ mutí òun mutí má ṣe dìná òun ṣe dìná má ta tẹ́tẹ́ òun ta tẹ́tẹ́ má gbowó èlé òun gbowó èlé tó bá ṣe gbọ́ ọ̀kẹ́ta ní abẹ́ṣọjọ́ bí ànábì tàbílẹ̀ fi jọ ṣe lẹ́yìn kò sí lára ẹ̀sìn wa a ní tìjú ọ̀sọ̀sọ́ pé kò sí lára ẹ̀sìn wa wọ́n ipá rẹ̀ sí wa ni kò ń ṣe lẹ́yìn tí ó rán something years or close to one hundred years òun ló ṣe wá sí ayé ṣòkòlẹ́rù ṣe jẹ́ wọn láwọn àlọ́ nábìlà thirty first eléyìí náà kò sí lára rárá a ti sọ fún wa pé thirty first first of January kò ń ṣọdún wa kò ń ṣọdún wa a rí pé Christmas náà ni àwọn míì wọn náà wọn Christian gan takò títẹ January first náà so kí ni wọ́n tó tẹ́ mùsùlùmí dẹ́mọ́ tó òun ni pé onábí san oṣù onábí fi káàtì yẹn lẹ̀ mọ́bọ̀ bá wọn ṣe ọdún èyí tí jọba làkọ gbogbo èèyàn lọ́rùn igbó ìta ọmọ kàrílẹ̀ ilé ìkéṣì ọ̀tọ̀ ni ó ṣùgbọ́n kó wọn náà máa ṣe kùrùkẹrẹ gbóhùn ló fẹ́ máa fi ṣe ọdún wọn ló mọ pọ́nlé òun mọ gbére rẹ̀ eléyìí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí kò ń ṣọdún wa alọ́dún titiwa ẹ̀yà pàtàkì ọdún titiwa náà ànábì sọ fún wa ó ní àyàmù akílì ọ̀ṣúrùmí pọ́bíkì ìlà ọjọ́ tẹ́ fi máa jẹ mú ní kí ẹ̀là ń tẹ ìlú ọdún náà ìbí ká jẹ káàmù náà ni èyí tó wà ní ọdún náà nìyẹn ní wà sọ pé òun fẹ́ òun fẹ́ gbọ́ orin àwọn kéékèèké ó ń ṣe fún wọn ní tí ó rí jẹ́ tí ó ti wọlé jù tàbí tí ó wọnú jù tí ó tún ní máa arouse sexual urge àwọn èèyàn so wọ́n tún wọ́n sì ṣùgbọ́n ká fi titi wálẹ̀ nìkan wọn lọ yóò tàwọn ẹlòmí èyí tó lọ kí tán so mọ́ nǹkan tó ṣe pé ṣí kúkú fún mi mùsùlùmí ó máa dúró alùpà wọn ṣe so à ń bá wọn ṣe lára nǹkan tí ó bá 31 December mọ́júmọ́ January 1st rí ipò wá o rí ipò wá o ẹni tó bá ti lọ ájì rí ó máa ṣọ ara fi ẹ̀wọ̀n wa wọ́n tó bá ti lọ ájì wà ṣọ funfun wa ẹ̀rọ inú ara ẹ̀kọ́ ẹ̀wọ̀n ló gà mí kí ni aṣọ ara mi aṣọ ara mi kò ní ìtumọ̀ kankan aṣọ lásán ni ṣùgbọ́n láti kó wa ló dáwọn ní máa ṣọ ara mi ẹ̀wà wọ́n tó ti lọ ájì sẹ́ni tí ò ti ah, lọ ájì rí ti àtúwọ̀ wípé wá tó tó lọ́yẹ̀ tó lọ́yẹ̀ tó lọ́yẹ̀ tó lọ́yẹ̀ aṣọ ara ní aṣọ lásán ní tó lè fi ṣe múlẹ̀ tó wá ṣe kìnnà tó bá ti lò tán ṣùgbọ́n fẹ́ pẹ́ mọ́kà orí o máṣọ ara ní ẹwà ìwọ́n tó ṣe kí ni tó láṣọ ara ní aṣọ funfun ní owó wa tó bá ń fẹ́ ìkókèlé lè pọn náà yìí ṣùgbọ́n já pàrọ̀ ọlọ́run ẹni tó ń ṣiṣẹ́ ní organisation kan tó ṣe pé wọ́n lè máa ń pín gift fún wọn ní new year tó gbọ́rọ̀ ní. náà ẹni tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ bí iléeṣẹ́ ìjọba àbí iléeṣẹ́ aládàáni náà wọ́n fún wa ní gift tí wọ́n bá so mọ́ Christmas àbọ̀ so mọ́ new year ìdájọ́ tá a sọ lọ yẹ ó wà àplikébù sí àti màdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ mọ́gbà rárá olùgbà tí ó bá kí eh, ń ṣe eh, ìkẹtọ́dú kó bá yẹ pé ìkẹtọ́dú náà ni wọ́n kó rẹ̀ ní ìkórìíra tí ó lágbára so àwọn mílẹ̀ láwọn ṣe kí ni àwọn gbà wọlé ṣùgbọ́n èyí ló lè jù ní gbogbo ọ̀rọ̀ torí pé kò kó sí abẹ́wọ̀ tó áàmù lẹ́bí náà ó tún kí tábà òkú sí abẹ́ torí pé lẹ́yìn wọ́n ti sórí nǹkan ẹ̀bọ̀ rẹ̀ so ká sọ yìí afẹ́ afẹ́ ti sí abẹ́ oúnjẹ àwọn tí a fún ní tíráàlì tó a ní oúnjẹ ìyẹn ló lẹ jù àwọn tó sọ pé a lè gba nǹkan tí wọ́n tí wọ́n tún wọn dùn tí wọ́n lè tó fún yẹ ṣùgbọ́n tó dájú ní ká àbọ̀ ibẹ̀ ṣùgbọ́n ká nípa fún wa láì so mọ́ ọdún ìṣe wọn kàn ní pé ọmọ àwọn òkú kí àwọn fẹ́ fi parí iṣẹ́ báyìí so káwọn pín gift fáwọn òṣìṣẹ́ àwọn tó lè gba ọ̀rẹ́ yìí láti bèrè ṣé torí Christmas seven fún mi ní àbí torí ní ilẹ̀ má bèrè náà bá ti sọ fún ẹ pé torí eléyìí làwọn ní fún ẹ ìwọ̀n bá so gift tí wọ́n fún ẹ kókè torí pé kí ni ẹ̀fẹ̀ bọ̀lù dé fún iṣẹ́ àbí nkankan so èèyàn lè gbà yóò kò sí nǹkan tí ó wọ́n ń bẹ́ àyè. mẹ́fà tí ẹ ṣẹlẹ̀ nípa nípa ìbáwọ̀ àti òṣèlú ìgbàlódé lórí òní islam ti wo ìjó fún ẹni tí ìbọn ṣe òṣèlú tí a bàbá bàbá. Nama sallallahu alaihi wasallam oni la yarifu muslim kafir wala al-kafiru al-muslim musulmi yóò jogun kìfìrí kìfìrí yóò tún jogun musulmi bàbá bímọ òun ò gba ìsìláàmù ọmọ ń gba ìsìláàmù bàbá jáde láyé ọmọ yìí ò lè jogún rẹ̀ torí ẹ̀ nǹkan bá fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí gift ó lè gbà lọ́wọ́ ẹ̀ kó tó jáde láyé ó lè gbà lọ́wọ́ ẹ̀ kó tó jáde láyé tí ọmọ ara ẹ̀kọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ gẹ́gẹ́ bí wà sí ojú kan fún ọ ní nǹkan tó lè gbà yóò náà ṣùgbọ́n kò ń fẹ́ jogún bàbá òun kò lè jogún rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá yẹn ló lè jogún òun náà tó bá jáde láyé pé kó ń sinmi jogún kékeré èyí ò jogún mùsùlùmí wọ́n lè kún àwọn ní nǹkan ó lè kọ́ kalẹ̀ pé kí n bá síláyé lágbádá ẹ̀fún ní nǹkan báyìí so èyí wọn á tí tiẹ̀ ní kéésì ní káwọn lè gbọ́dọ̀ ju one third ogun lọ àti ìsọmọ yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ fún bàbá àwọn tó ní wọn ló gba islam bọ̀rọ̀ sọ fún bàbá àwọn ju wọn tọ́jú lọ tẹ́gbẹ́ bàbá náà ló gba islam bọ̀rọ̀ nìkan fún ọmọ ju wọn tọ́jú lọ sọ̀rọ̀ oṣù jẹ́ wọn lọ́wọ́ rẹ̀. náà ó sì rí i pé ẹni tí ó ń jẹ́ ohun tó kí ni ojú ìrìnàjò náà orin gbígbọ́ nǹkan tó jẹ́ haramu ni ká mọ̀ gbọ́ orin sọ̀nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa èyí tí ó wà allowed ó ní tí a lè pè ní dúfù bí bàndírí kékeré tó ṣe pé àwọn kéékèèké ọmọ ń lù láàrin ara wọn níbi àsìkò ìyàwó àti àsìkò rẹ́jì àdígbélẹ̀ kan ti rẹ̀ àdìdé àwọn olè yà rí ẹ̀rì fún un títí kéèyàn ti ìrìn àjò dé àwọn afáàmì ó bá wọlé yóò àdífi lálàáfíà ṣùgbọ́n wọ́n wo pé ọmọbìnrin tó jẹ́jẹ́ pé jí ọlọ́run bá kèrèjé kí àmẹ́lì darí dé láyọ̀ àtàlàáfíà òun ó lu ràǹdírí kékeré ní iwájú àmẹ́sàn láàfọ́nà àríwá sọ fún wípé nǹkan jìnnà dájì tó bá ṣe kó jẹ́jẹ́ pé wà ṣe fàákù jùlọ dìpọ̀ ilá fàlà tó bá jẹ́jẹ́ fún àṣeṣe ṣùgbọ́n tó bá jẹ́jẹ́ mọ́ṣe so àwọn afáà mi fayọ̀ ń bẹ̀yẹ̀ wípé ó túmọ̀ sí pé nǹkan tí ó dáa ni àti nǹkan tí ó burú ni kí wọ́n ṣe tẹ́gbẹ́ tí wọ́n pé nǹkan tí ó dáa ni ànábì òun kó ṣe tó ẹ̀ làwọn sọ pé tí a máa láti ìrìn àjò wọ́n lè lu bùfù ìyàn ọmọ kéèkì àmì ò sọ pé àníṣọ́lá asálám ti gba kìíní ẹ̀ dànù ó kàn fẹ́ jẹ́ kí ọmọ yẹn kó satisfá rẹ̀ nígbà yẹn ṣùgbọ́n question ni pé ṣáàlì máa ní kó satisfá rẹ̀ pẹ̀lú nǹkan tó jẹ́ haram ju gbogbo ẹ̀ lọ òun ni kí àwọn míì fi ìyànjú láti rìn àjò so dúfù òun ni ìlú ní bàǹdírí tó ṣe pé ojú kan ló ní kò ṣojú méjì so àti gbogbo rẹ̀ ò pọ̀ jù kékeré rẹ̀ ni kò ṣe èyí tóbi so that ohun rẹ̀ ló tún ní gba gbogbo àdúgbò so ìyún ó wà pàmì síbò then níta àwọn ń sọ sílù yẹn náà gbọ́dọ̀ jẹ́ nǹkan tó dé halal olóògbé bí àwọn ọmọ kéèké tánà bí aláwọ̀ pé kan lù ìkànnì wa ń sọ yí wàfíìnà nàbí yún ya'lamu máa fi rábì ànábì kan bẹ láàrin wa tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọmọ kéèké bí àwọn ọdún bíi mẹ́jọ àlẹ́sọ̀lá àtàwọn ní dàíyà àmà mọ́sọ̀lẹ́rù wàkúlì mílẹ̀ lè kún ti tàfòlì ní tó sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ olùsọ so tó túnmọ̀ sí pé a máa ń kọlù àbàjẹ́ fún yẹn ní yóò sọpá ọmọ kéèké ni wọ́n ẹ̀fún pé ó kọ̀ rẹ̀ tiẹ̀ ọkọ̀ yẹn bọ̀ lórí pé ká máa lù nǹkan nígbà tí wọ́n lù jáde mọ́ ànábìnrin fún wọn lẹ̀ lè yá àlàmì ìyàwó ليعلم اليهود أن فيهن فسحة tí wọ́n lẹ̀ àwọn ìyàwó ilé mọ̀ pé kí ni ìgbàláyé ń bẹ nínú ẹ̀sùn wa anábí àkúrúgbẹ̀ ṣùgbọ́n bá tó mọ̀ yẹn ń kọ ìgbọ́ púpọ̀ ní àrẹ́bí ní darí àrùn wọ̀n kú rí bílẹ̀ rẹ̀ kó ti tọ́kù yìí tó ń sọ tẹ́lẹ̀ ní sọ sọ a máa ń kọ́ bàjẹ́ lájọ pé fún ọmọ kékeré náà torí pé ọmọ kékeré tó bá kọ́ bàjẹ́ fún yóò dúró lórí nǹkan yẹn òun dẹ̀ ní àdánwò tó bọ́ pọ̀lọpọ̀ wa lónìí àwọn ọmọ wa àmọ́ wò wọ́n ràn wọ́n ụmụ jẹ́ra wọ́n máa yọjí lọ díẹ̀ díẹ̀ alàmọ́ ìkèrè ni wọ́n fẹ́ kọ́ wọn tó wà di nǹkan tí ó ṣe é ṣe má tó rẹ́ pé mùsùlùmí àti kékeré náà ni ó ti máa fi nǹkan dáadáa kọ́ àwọn ọmọ rẹ̀ èyí tí òbí fẹ́ tán wọn so ọ̀rọ̀ orin kò ń ṣe àwọn àfá tí àìkò ẹnu bẹ lórí ẹ̀ aráwọ̀ èèyàn kọ̀ọ̀kan náwọn tán ti lọ tán sọ ipò wà pàmísírù tí ò bá ń ṣe sọkúsọ láti mọ́ lo àwọn ìlò wọ̀nyẹ àwọn kan sọ ṣùgbọ́n àwọn àfá kó fún wọn nígbà ẹ̀ lóde òní aráwọ̀ tán tí wọ́n ń dírù kẹ́bẹ́ gan so bó ṣe pé wọ́n aláwò táwọn èèyàn lè mọ́ kọ́lé ṣùgbọ́n wọn náà ní ẹ lókùngbà tí wà ti sí ìsọkúsọ ń bẹ lópin ìgbà tó yẹ pé kò bá ti sí promiscuity ń bẹ ó lè láwọn yẹn ń kọ lóògùn so mẹ́nu àwọn míì wọ́n pè ẹ̀kẹ́ ní kasili ní uk nígbà kan tó gba Islam ó lè rọ́pò orin kíkọ àwọn afá ilẹ̀ náà tó fún fatuwa pé kó má fò ènìyàn lẹ́yìn wá tó padà sí di òkú so kọ́lọ̀ wọn bá kó ṣàánú wa nígbà àwọn tí ó mọ̀ ṣe àwọn èèyàn lọ́nà yìí so ṣe rí ọ̀rọ̀ orin kò ń ṣe iṣu tó tí disagreement ń bẹ ń bẹ àbá ní disagreement tàbí disagreement tí ó wà recognize torí pé kò sí nǹkan tí ò sí disagreement ń bẹ wọ́n ń parákùnrin kan ní ṣàró tẹ́ṣẹ̀ tó ní ànákọ́ni ọkùnrin yìí ní Islam ó yí gbogbo ẹ̀ ó yí ló ṣe wù kódà àwọn nǹkan tó ń tún takò ní ìsìláàmù ó ju nǹkan tára ọkùnrin tó bẹ lóko ìmọ̀ ń takò lọ jẹ àti ọkùnrin tí mo sọ tọkùnrin tó bẹ lóko ìtò wá sí yóò dá a wọ ọ̀gá mi yẹ o yóò takò ànẹ́bì jẹ yóò tún takò ànẹ́bì yóò takò ayé alukùránì tí ó tún tún tún fún rẹ̀ ipe ìtọ́lọ́run yẹn ọlọ́run ṣùgbọ́n kò ń sọ ọ̀rọ̀ yẹn lóhun lórí tó yóò dẹ̀ sọ pẹ̀lú bóyá yóò mọ káyà alukùránì yóò mọ kàkà fúnkà so irú àwọn ẹni sìn bá rí wọ́n ní àwọn àfẹ́sì náà ni bẹ́ẹ̀ ni àwọn eléyìí ní ṣẹ́ṣẹ́ ìtọ́nù ni wọ́n so ọ̀rọ̀ orin kò ṣe nǹkan táwọn afá ti ẹnu wọn kò lè ẹnu wọn kò lè lórí àfọ àwọn tó bá ṣe ní téèkì àwọn ẹlẹ́ kó fún wọn dáadáa so káwọn bí sì sí nǹkan mí ti pẹ̀lú ní sọ lójú òní so wọ́n láwàá yìí náà oníbèrè lè pe ìdájọ́ black friday àti pé kí ni ojúwò ni ẹ̀sìn kí ni o máa ṣe pàtí ọjà ní ìparí ọdún àti pé kí ẹ bá kẹ̀kẹ́ bá wọn ṣàlàyé pa tv set àti cartoon ní èdè òní àwọn cartoon ní wọn. náà ọ̀rọ̀ cartoon wíwò ah, cartoon náà mọ̀ pé èyí tí wọ́n yí àwọn ya àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ẹlẹ́nu ìka tí ó tí wọ́n yà yẹn so nǹkan bí tí ó ń ṣe ayé àwọn nǹkan ẹlẹ́mì so àwọn ń ṣe wọ́n nígbà tó ṣe pé wọ́n ń sọ̀rọ̀ ayẹ́lẹ́kọ́ so eléyìí ṣe ó bójú mu bẹ́ẹ̀ àwọn afáà ní ìkókó kò kí èèyàn máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ torí pé a nílé akàtúntà ń sọ yìí àfi kọ́kọ́ dúró ẹ̀ náà so àáfọwọ́ yẹ àwọn nǹkan wọ̀nyí kátólì àrá ìsìnkítà wọn àríṣọ́lá sáńdẹ̀ láàánà àwọn tó ń ṣe tẹ̀sùwìrì so ẹni tó ń ya kàtíù ní pẹ̀lọ́wọ́ ẹ̀ kí ní ẹ̀ ti kó sí ọ́nlàkẹ́ni tó fi kámẹ́rà tó fi yà nǹkan ẹni tó fi kámẹ́rà yà nǹkan kéèsì tí ẹ̀ sì tún fúyẹ́ ìyẹni tó ń ya kàtíù lọ́wọ́ torípé ẹni tó yà kàtí wọn ń lo owó ẹ̀ láti fi yà á nù ìtànẹ́ẹ̀tì kọ́ ní ẹ̀mú gẹ́gẹ́ nìyẹn ẹni tó ń lo kámẹ́rà òun á lòun gbé nígbà tí yẹn gbó mírọ̀ síbi kan tó iṣẹ́ rẹ̀ kéré mẹ́ nígbà tí yẹn gbó mírọ̀ sí nǹkan ni àwọn àbá mi ti sọ wípé bí fídíò nǹkan kan lára yẹn ni kò sí nǹkan tó burú mẹ́ tẹlifíì tó fi rọ̀ níbi ọ̀rọ̀ pípé yẹn ya píkṣọ̀ pẹ̀lú kámẹ́rà ni tí ò bá ti lò fún àwọn nǹkan tó jẹ́ nǹkan burúkú àbó áńgì ẹ̀ sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn afá ní ìrọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá kàn fi ẹ cartoon mọ́ yẹn cartoon wọ́ọ̀sì torí pé cartoon òun ní ìdí pé ká fọwọ́ ya nǹkan yẹn ẹni àpò owó oṣù nǹkan yà sí àmẹ́jọ sọ pé sọlá àtọ́lá mú ìdíkó fẹ́mi sí lára náà wọ́n ti wá yà tán wọ́n ti yà tán wọ́n ti produce yẹ ṣé yẹn lè gbé wọlé rẹ̀ kó wá wò ìgbà ẹni fìkìrí ẹ̀ tí ṣe rẹ ní múùfì ó ti dàbí motion picture èyí ò tún fúyẹ́ sí yíya ẹni tó yà ó wọ́ọ̀sì àwọn táwùwò àwọn wo motion picture ni so ló jẹ́ pé a sábárì tó wà educative ń bẹ́ tó lè kọ́ ọmọ ní nǹkan àìwò ní ìtòtẹ́wọ̀n ṣùgbọ́n yíya rẹ̀ ibẹ̀ ní iṣu wa ìyá rẹ̀ ní iṣu wa ọláwà black friday àti ṣàlàyé rẹ̀ fún wa ọdún ẹbọ ní ìpìlẹ̀ tàbá gbogbo ẹ̀ táwọn so ìpìlẹ̀ rẹ̀ ọdún ẹbọ ní so a ń bá wọn participate ń bẹ ṣùgbọ́n tó bá bẹ́ẹ̀ ra nǹkan lọ́dún ẹ̀ owó ẹ̀ wá wálẹ̀ ọlọ́run ló mú wa bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọn náà wo pé tó bá ti good friday àbúrò tó bá ti black friday rádà so máa ṣe kí ni mo ń dúró lẹ́gbàá yẹn irish new kí n recognize kí ni ẹ̀ ṣe wá jẹ́ nífẹ̀ẹ́ owó délẹ̀ bù pé àwọn nǹkan ọ̀pọ̀ káàkiri láti máa recognize nǹkan tí rẹ̀ bí a recognize ọ̀la ọ̀rẹ́ àti ọjà eléyìí kò ṣe nǹkan tó wá encourage náà tó bá ti di nǹkan tí a sọ di gbogbo ọgbà so ó bẹ́ta kí èèyàn àwọ̀ ibi ẹ̀ lórí bá ti fẹ́ sọ di bí i h ó wọ́n láwọ̀ alá kéèsì ẹ̀ ní kò lè dé bí àwọn èyí tí a ti sọ ṣùgbọ́n láti kó ìlú dúkúrò kí ní àwọ̀ ibi àwọn ọ̀pọ̀ lẹ́yìn ọláwọ̀ alá wọ́n lè wípé ẹni tó ṣe pé kristian ṣé ó lè lọ sọ́dọ̀ wọn mi láti lọ bá wọn ṣe ọdún ẹlẹ́kẹ̀ẹ́jì wọn tẹ̀sí ní kẹ gbà wọn níyànjú pé àwọn fẹ́ máa lò ṣùgbọ́n àwọn pẹ́rẹ́ǹtì àwọn fẹ́ bá wọn fẹ́ lórí àrùsùn. náà lórí ẹni tí ìyá rẹ̀ jẹ́ kristẹ́ ṣé ìlọsọdún lọ́dọ̀ ìyá rẹ̀ ni torí lọ́sọdún lọ́dọ̀ wọn torí pé ọdún yẹn kò ń ṣe nǹkan tí ọlọ́wọ́n bá recognize so ìlọsọdún pẹ̀lú wọn ni ò túmọ̀ sí pé à ń ṣe dáadáa sóbi wa so kí o máa ṣe dáadáa sóbi rẹ̀ olórí dára tó lè ṣe ó create time láti pe ìyá yẹn sínú islam olórí dára tó lè ṣe fún ìyá yẹn ni so lẹ́yìn yẹn ni àwọn ọjọ́ tó lè ṣe dáadáa sí òbí ó pọ̀ jàǹtẹ̀rẹ̀ yàtọ̀ sí ọjọ́ ọdún wọn kódé kó mọ̀ ẹ̀sìn tí òun ṣe tó jẹ́ ẹ̀sìn ọlọ́run ọba tó dá gbogbo ayé nípa pé kò fara mọ́ káwọn ọmọ patriotin bí irú àwọn ọdún báyìí ó lè bá sọ̀rọ̀ lọ́nà tó tútù tí yóò fi lé ìyá tó bá lè ṣùgbìyànjú àti tún pé ìyá sínú Islam ilé iná nǹkan tí ó tún dáa ọláwà ẹni tó fẹ́ márì tí àwọn òbí ẹni kó mọ́ márì àlùsùnà irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ṣọ̀rọ̀ tí ó tẹ̀lé torí tó ẹkú bá lóun fẹ́ má rí obìnrin tó wọ pátákàkiri kó súnmọ́ kóbìnrin wọn kọ̀ obìnrin ni ẹni tó ń béèrè question ok tó bá mú àwọn yàwóyàwó wa ó súnmọ́ ká wọ́n reject it tó bá mú àwọn tó ṣe wípé wọ́n mú gbó ó súnmọ́ ká reject ṣùgbọ́n mú ẹni tí ó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ó mú wá fún fẹ́fẹ́ òbí fárígá ó túnmọ̀ sí pé sí òye òbí yẹn ó túnmọ̀ sí pé ẹ̀sìn òye òbí yẹn so yóò farabalẹ̀ máa ṣàlàyé fún wọn náà ṣùgbọ́n kò gbọ́dọ̀ compromise torí tó ní í ṣe pẹ̀lú gbèsè ayé ẹ̀ ni tó bá fẹ́ ní ìsìn ó fẹ́ ní gbogbo gbèsè ayé ẹ̀ ni so gbọ́dọ̀ jẹ́ kó bí yẹn understand ṣe ẹ̀fẹ́ dáadáa fún mi abẹ́ẹ̀fẹ́ dáadáa fún mi tó bá fẹ́ dáadáa fún mi ní ti ọlọ́run bá tó dá mi tó dá yín tó fẹ́ nìyí èmi tí mo rẹ̀ jọ ọmọ yín náà tó wù mí nìyí tí n fẹ́ràn èèyàn bá yẹ ló wù mí ṣùgbọ́n yóò fi ìfarabalẹ̀ bá wọn sọ wọ́n gbọ́rọ̀ compromise tí ò bá gbọ́rọ̀ sáwọn òbí lẹ́nu nígbà yẹn kò túmọ̀ sí pé ó dókun ẹ̀rí kò túmọ̀ sí pé ó takò òbí rẹ̀ ọlọ́run ọba yóò tún fún ládá lórí ẹ̀ kò gbọ́dọ̀ wá aburú àbí wá àìnílàákàyè fún wọn ṣùgbọ́n kò gbọ́dọ̀ compromise nítorí òdodo nítorí òdodo tọ́lọ̀ ń pa aláṣẹ yẹn kò gbọ́dọ̀ compromise nígbà míì a máa ṣẹlẹ̀ kó ṣe pé vice versa ni dàtí ó lè tó bí mi òun ló fẹ́ mú ọkùnrin ló fẹ́ mú ọkọ ló fẹ́ mú ìyàwó wálé ṣùgbọ́n bí aláwọn òfin nígbà àwọn òfẹ́ ìwé náà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so the same thing náà ni lórí ọkùnrin lé ògbọ̀rọ̀ gba irú nǹkan bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tó lè fi fáwọn òbí yẹn sọ̀rọ̀ ọ̀nà tútù ni ráwọn èèyàn sí wọn gbogbo ẹ̀ kó gbìyànjú láti ṣe ìmọ̀ àrídẹ́ ń bá mi táwọn òbí ó ti àrídé inú ìkàwá yìí àyígbà òbí kan ti wá bá mi rí ó ní ọmọ òun ó ń bójú wọ́n ò pé o láìpẹ́ olófẹ́ máa lò yìí bàbá rẹ̀ ń sunkún kí bá ń bá sọ̀rọ̀ kó mọ́ bójú nínú àwọn bójú bẹ́ẹ̀ sọ pé kọ́ ọmọ ìjọba lójú yìí bàbá ó kéde ẹ bá bímọ tó ṣe pé ó ń jábá dìgbà bọ́stọ̀ọ̀ tó ń gúgbò ń bọ́stọ̀ọ̀ kí lè máa ṣe pẹ̀lú ọmọ rẹ̀ àwọn àgbà ẹ ti lùzì ẹ̀ bó tẹ̀ jẹ́ pé wájú ọlọ́run ẹ̀ lùzì ẹ̀ lára aṣẹ́ dáadáa tẹ́ níwájú ọlọ́run bá ní táníyàn ní bá dà ìgbẹ̀yìn máa ẹ̀ wá jù wọ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀nà tí ó ti lè fi bá wọn sọ̀rọ̀ nìyẹn tó bá ṣe pọ̀ mọ̀ yìí nísìn ìwà burúkú ló kù káàkiri ẹ̀fọ́ pókè ah, fi ìyẹn la máa lélé lórí ó lè ló ń kọ lọ́mọ màá kó orí ẹ̀ ti máa rí ẹ bẹ́ẹ̀ ni èyí tó ń gúgbò káàkiri èyí tó ń ṣiṣẹ́ aṣẹ́wó káàkiri kò ní gún tó bá rí o kò ní fọ́ orí ẹ o yóò kọ ẹkọ́ mẹ́tọ́ látún rí tó ń jẹ́ pé ẹ̀sìn kò dùn àwọn èèyàn lára làwọn afọ́fin máa sọ lásọ̀tún sọ fún wọn yìí kọ́lọ̀ سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت أستغفرك Mo bí ìgbọ́lá náà, mo á padà.